من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن ميت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون أعوذ بالله من الشيطان الرجيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوك الشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر هاديتكم وهم بالرحمن هم كافرون Adáfúnfún Allah subhanahu wa ta'ala, ọba tí ó tún fẹ́wà kù di àdúgbò yìí, òun náà lọ́ba tí kápá pọ́nmà àtìlẹ̀ tó ń bẹ lọ́wọ́ ẹ̀.

lábẹ́ ìpàgọ́ alkọ̀rán eléyìí tí ó máa ń wáyé ní gbogbo kúlà yọmọlá ahad tòní iná àbí Allah subhanahu wa ta'ala kó jọ mọ́ta gbàlẹ́kùn lọ́wọ́ wa ọlọ́kó jọ mọ́tì lọ́kùnkùn fún wa ọ̀gbọ́ rẹ̀ mọ́tà jẹ́ kí alẹ́ ìṣe lórí ilẹ̀ àti kó àwọn ìjọsìn mí náà tàbákà lé ní èjì tẹ́lẹ̀ yóò máa jẹ́ ahad yọmọlá ahad àkọ́kọ́ ìjọ sunday àkọ́kọ́ nínú oṣù ṣàdánù eléyìí tí ó máa jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin olóòtú olégbèdè ìyẹn ní six eight fourteen forty seven eléyìí tí àbí Allah subhanahu wa ta'ala láàrin àwa àti ramadana ogúnjọ́ méjì ẹ̀ ni eléyìí tó jẹ́ wípé ó ń tó ń tẹ̀yà máa fi gbé àlá àkójọ Allahumma ballighna Ramadan ọlọ́run pátá jẹ́ ramadana jẹ́ kí ó sojú wa gbà wá sínú ẹni tí ó gbà láyé àti láyé kọ́ lọ́wọ́ gbà lẹ́sìn lọ́wọ́ ọmọ ọláìsí méjì lọ́lọ́ tábà wá sọ̀rọ̀ lọ́nà náà san abẹ mọ́tì lọ́kọ̀ òkú fún wa ọ̀pọ̀ rẹ̀ mọ́tàjà àgbà lórí ilẹ̀ ọláìsí méjì lọ́lọ́ gbogbo iṣẹ́ olóore téèyàn máa ń rí iṣẹ́ nínú ṣàbáàmì yìí abẹ mọ́tàjà rọrùn fún wa orí ṣàbáàmì gẹ́gẹ́ bí ànábì ṣe máa ń júwe rẹ̀ fún wa ìkẹ́ àtọ́lọ́ ọlọ́kùnrin máa bá mi àdìsá àfáà wa ìfáàmà ọmọ zayd rọ́bì ọlọ́pàá sàbáyọ tó wà síbà bẹ́ẹ̀ ó ní mi ò rí mo ṣe mà pẹ̀lú ìṣesí àtẹ́gbẹ̀wá Muhammad nínú oṣù ṣàbán ó ní kí lè mà tó ń ṣe ń bẹ̀ fi pé lámà ọ̀rọ̀ kẹta sí màṣá àrùn mísìlá sí yá mẹ́kẹ́ fi ṣáàrì ṣàbán ọ̀kan àkọọ́lù ó ní ìròyìn ọlọ́run ní ló túmọ̀ sí pé àlejò máa ń fi ọ̀pọ̀ nínú àwẹ̀ nínú oṣù ṣàbá ló máa fi ń gbá àwẹ̀ ọlọ́pàtàdé lọ́rùn fún wa ló túmọ̀ sí wípé ó máa ń jẹ́ káwẹ̀ pọ̀ náà ó dà lé nínú àwọn sọ̀hábà táwọn apá kan lọ sí ni wípé ó dàbí ipá nábì máa ń fi gbogbo ṣàbá ní bá rẹ̀ ọlọ́ba wa fún àwọn bàbá wa lẹ́sùn olórí lánàá ojú kòkòrò yìí ni wọ́n ṣe bá a fi rí nínú wa sáwọn gbaraja wọ́n gbà ṣàbá wọ́n àgbà ọ̀nà náà ojú kòkòrò yẹn ni torí pé tó bá jẹ́ pé ìgbàwọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ló tètè súnmọ́ wọn pé ànábì máa gba ṣàbáàmì tán ajẹ́pẹ́ ànílé fún wọn kọ́mọ́ gba ṣàbáàmì ẹnu wọn bá tó tẹ̀lé pa bá wọn àbí tó bá wọn lórí ẹ̀ òní pé rọ́jà ojú oṣù àbẹ̀wọ̀ nínú oṣù tó bá aláàbàbàlà wọ́n tún bàbàlà rẹ̀ pẹ̀lú ẹ̀ náà wá sọ bí oṣù mẹ́ta náà bá sọ rọ́jà bùdó oṣù àwẹ̀ arúgbó wọ́n fẹ́ ṣàbáàmì lóhun àwẹ̀ ìsúnmọ̀ tàbẹ́bì àwọn aṣọ ọ̀rọ̀mọ̀gbọ́n di àwẹ̀ gbogbogbò ọ̀ràn yẹn tí a mọ̀ fẹ́ gbìyànjú lè ṣe gbogbo ẹni bá bẹ̀ gbà gbìyànjú lórí dáadáa ọlọ́mọ ìgbà lọ́wọ́ ẹ̀ àmọ́ tó bá ti wá mọ̀ ìpè kì í ṣe bẹ́ẹ̀ yóò kẹ́ jù lẹ́lẹ́ ni yóò wá padà sórí ojúlówó kí lójúlówó bẹ̀ àná ni mo ń gbá rẹ̀ púpọ̀ nínú inú ṣàbá kí ló fà tó mo ní gbá rẹ̀ tó pọ̀ nínú ṣàbá mi ó mo ń gbá rẹ̀ tó pọ̀ nínú ṣàbá mi láti lé pèjìà ìyẹn ní ìpalẹ̀mọ́ ẹ̀mí àtara fúrọ̀mọ̀lọ́sì kó má jẹ́ pé ramadan ó kàn lọ bá ara lójijì a rí pé àwẹ̀ àkọ́kọ́ àwẹ̀ àkejì àwẹ̀ náà àwẹ̀ àkọ́kọ́ máa gan o yóò lè fẹ́ni tí kì í gbà ẹni tó bá ti nínú yẹn ò fi àwọn sọ pé àkọlù ó ti ẹ̀wà kéré jù èyí wá tẹ̀ rí kankan gbà nínú nínú ṣàbán ó yẹ kéèyàn lè báwo ló monday àti thursday tó wà náà tàbá plọ́ọ̀dì méjì yẹn pọ̀ mọ́ mẹ́rin nínú oṣù yẹn yóò jẹ́ mẹ́jọ. oye tó bá wà lè gbìyànjú tó fi thirteen fourteen kún mẹ́ta nù tó bá dé kún mẹ́jọ yóò di mélòó yóò di mọ́kànlá. tí o bá wà lè gba mọ́kànlá fún wa mẹ́jọ. àlejò sọ́lọ́ bá àrùn sọ́lá ó máa ń fi àlàfo kalẹ̀ láàrin ìlétẹ̀sùn ṣàbá àtòsù ọ̀rọ̀ mọ́tò eléyìí tó fi pèjà láti fi àlàkalẹ̀ láàrin ṣàbáàlì àti àtọ̀rọ̀mọ̀dọ́n ọ̀mọ̀dọ́nà tó nu tá a máa pé palẹ́tì kalẹ̀ gbogbo tá a bá ní kìí ṣe bí káró pé á ah, ẹja tètè máa roko tara oko nìkan kọ́ nínú tá a palẹ́tì kalẹ̀ fún ọmọdọ́n kò lẹ̀ ní wa. nínú táwa lè palẹ́tì kalẹ̀ lórí ẹ̀ kò là níyàn tá a fẹ́ fi ṣiṣẹ́. bí a bá ti láníyàn pé ọlọ́run ọ̀mọ̀dánà ti ń bọ̀ yìí kùránì mẹ́rin ní káàbẹ̀ kẹ̀rọ̀pá tí ò bá rí tí ò bá rí mẹ́rin yẹn kà wọ́n kọ́ ládà ó ṣe kí ni ó kà lọ. tó túmọ̀ yìí pé àníyàn ẹni ẹja kọ́kọ́ gbìyànjú ká ṣiṣẹ́ lórí ẹ̀. ẹlẹ́kẹta bẹ̀ gbogbo tó lè ká ìròyìn báyọ̀ lọ rọ̀ náà kéyìn tètè máa rí ní ibẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. gbogbo àwọn iṣẹ́ tá a lá wa fẹ́ ṣe nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù yẹn ká tètè wá bẹ̀rẹ̀ rẹ̀ sí ká bẹ̀rẹ̀ kìyàmù lẹ́yìn sókè àwọn tá a fẹ́ ka mẹ́rin tá a bá ti tètè rí méjì kà nínú wo nínú ṣàbá tẹ̀mọ̀ pé àti ń pèsè àkàlẹ̀ ní abẹ́ Allah subhanahu wa ta'ala kójọ àwọn tẹ́lẹ̀ mọ́tàkì rọrùn fún wa bẹ́ẹ̀ ni sọ́dọ̀ kọ̀ sàrà ṣíṣe abẹ́ kójọ fún gbalẹ̀ sí lọ́wọ́ wa abẹ́ gbogbo àwọn tí àbíjọ máa ń jókòó láyé tí ò tí ì gbogbo àwọn tó ń láì lójú kan àbíkejì bá àbíká bí i àbùkátà kálukú wa gbogbo àwọn tí wọ́n láì lera kan àbíkejì àti tiwa tá gbé káàkiri tàbí fún àlàáfíà rẹ̀ nìkan kan wa àwọn tí wọ́n wá sí sáwọn òbí ní àǹfààní lórí eléyìí kì í ṣe bá dáa jù wọn lọ bí ó jẹ́ pé tó ọlọ́run lórí wọn abẹ́ Allah subhanahu wa ta'ala àwọn sábẹ́ ẹnu kẹwọn bá àtàlékún kẹwọn ọlọ́run àti wọn bí wọn ah. ti béèrè ká àbẹ ọmọ kàbí kejì mọ́tàlá yá bí wọn tó ti lórí àwọn tọ́lọ̀ ọba aláàlú sábàjá yìí mọ́tàlá lẹ́sìn lọ́wọ́ wọn ọlá ìpínlẹ̀ jèrè ọlọ́run Suratul Anbiya òun náà ni a ń àwọn tá a dé kòrán lọ́wọ́ wọn lẹ́ka mọ̀ bá mi ọjà rí wa àwọn tá a dé kíni tá a gbé kòrán lọ́wọ́ tòótọ́ ní tọ́lá bá ti wá pé kílẹ̀ rí rẹ̀ eléyìí tí ò sí èméjì lórí ẹ̀ sẹ́yìn kan máa ń sọ wípé ẹ lágbájá òkú lọ́la sọ pé mo ti gbọ́ àtẹ̀mí àti ẹ ìkan náà ní á láàrin bá tún sọ pé àìfi kú yọ̀yàn àìfi kú yọ̀yàn ní àbí àhàwọ̀ àdì tó bẹ́ẹ̀ wá sọ pé ìyẹn oṣù tó máa fi ń tó kàn wá kàn ní ká máa múra kalẹ̀ orí kí ni ó bá wa sí ìyẹn ló kàn wá àmọ́ pẹ̀yẹ̀ kan ó fi kú lọ́rẹ̀ yẹn kò ṣeé ṣe. eléyìí ni súnà ọlọ́run lórí gbogbo ìrántá ní ọmọnìyàn àtàlìjẹnu tí mí lọlẹ̀ tí mí lókè tó fi lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kà lórí àwọn ẹ̀rí tí a kà kalẹ̀. àmọ́ Allah subhanahu wa ta'ala gbogbo bàtà kùránì bá ń júwe fún wa nípa àwọn ìfésí ọba Allah tó ti parí hatman makiriya tí ò síbúyẹ̀ síbẹ̀ káwá sọ pé ọlọ́run ní pa wá mọ́ ìyẹn ò sí ọbọ̀ ìyẹn ti parí pẹ̀tọ̀ ẹ àwa tá a yìí o kò ní ṣe kí ni tòun tó ti bẹ̀rẹ̀ lórí ádámọ̀ yóò parí lórí kí ni o gbogbo wa lórí kò sọmọ tó lórí bá tó ti parí rẹ̀ ṣáájú pé àfàìmítà fàhùnmù ìlú kó bá lè múra nẹ́bí tó ilé tọ́kúwò kúlù náà sí. gbogbo tí mílò tí mílò òkè ni wọ́n tọ́kúwò. bàbá wo ikú àwọn kan náà dábàá tọ́lọ̀ ń dá tó yàtọ̀ sí wa àwọn jẹ̀ ní life farm tó jẹ́ pé àwọn ti ní grade. so wọ́n bẹ́nu àwọn bóyá àwọn ẹranko ní o inú oorun ni àwọn làmọ̀ rò pé inú oorun ni máa pààyàn inú oorun kan ni máa pààyàn kó dà ní inú ló pa èèyàn ó fẹsẹ̀ kọ́ ni wọ́n ló ní kìíní ni kí làwọn dábàá máa ní ju wọn. àwọn òkè mí kankan tí lẹ́sàn àdúgbò wọn bá ti tó wọ́n ní kíni wọ́n lọ ẹ wo àwọn èèyàn àkọ́kàn yẹn àìsàn ẹ̀pá o ẹ̀pá o ó ti ń jọ́jọ́ de kíni yóò lò yẹ̀mùyẹ̀mù tó bá wà nílé yín bẹ́ẹ̀ bá fi lóògùn ẹ̀fọn ó ti ń jọ́jọ́ de kíni yóò lọ bọ́rọ̀ wa ti rí nù so an bẹ àwọn àkójọ kòmọ́sá yọ ní tiwa Allah subhanahu wa ta'ala wa nínú súnà tó ń parí lórí wa ni pé wà nàbí lókun lè na wà náà ó ní dáadáa àti ń tá àrò pé kò dá lọ́dọ̀ wa ó ní fẹ́tìnà òun kàn fẹ́ fi gbẹ̀gbàgbọ́ wa wò ni. àìsà dáadáa kàn wá ìlàkejì kàn wá ìlẹ́yìn náà ẹni kó nìkan ló lè sọ̀rọ̀ yẹn ó lọ́dọ̀ òun ni gbogbo wa ń ṣe kí ni là ń padà bọ̀ kò sẹ́ni tí ń lọ bò mí o ẹ̀mẹ́jẹ̀ yẹn ó kọ fún fún ayé pé ẹ̀yẹn tẹ́ bá dọ̀n ẹ̀mẹ́jọ́kùn ẹ̀mẹ́jẹ̀kùn ló ń bá máa ń jẹ lọ́rùn lẹ́gbẹ́ kí ni. ó wá dàbí yìí pé àwọn kan wà táwọn ò ní jọkùn àbọ̀tọ̀ níbi táwọn kan lọ ìlẹ́yìn náà lórí ìjà ọ̀dọ̀ owó ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo wa padà sí tó túmọ̀ pé a padà lọ́dọ̀ ẹ̀ á lọ jábọ̀ nǹkan àgbáyé wa ṣe. wọ́n lù láàyè ní túnú tálùkù láti fi kílọ̀ rẹ̀ fún wa. Wà ní ìlànà wà sáwọ́nà ìyàwó máa ń fi ara. Wà ní ìlànà ó lè yé wa dáadáa tí wà fá dúró fún yóò bẹ̀rẹ̀ kìyàmà. Allah subhanahu wa ta'ala olóhùn ó pè é ojú ẹ̀sán wa ó pè tí ò ní dín tó bá ti dúró àlẹ́ kìyàmà ìtumọ̀ ẹni pé tá a bá ti lè tọ́ kúrò kí la fẹ́ lọ ṣe àfẹ́ lọ gbẹ̀sán yóò bẹ̀rẹ̀ kìyàmà níjọ́ àlẹ́ kìyàmà.

وما الحياة الدنيا إلا متاع وما الحياة الدنيا قل لي ولا Allah subhanahu wa ta'ala ní ayé ìṣe kankan wọ́n mẹ́lẹ̀háyà ìtẹ̀mítà ń lò ìlà bàbá fẹ́ júwe rẹ̀ tí ó yẹ wa dáadáa mẹ́tẹ́rún adùnkẹ́ni gùrúùrù tó máa ń tẹ́ni jẹ. adùnkẹ́ni jẹ́ni ọ̀rọ̀ wa mú pẹ́ fún èèyàn ọ̀rọ̀ èèyàn kò yàtọ̀ sọ́rọ̀ ikún àwọn àgbàlagbà ó ní ikún jẹ́pà ohun rẹ́dì bẹ́ẹ̀ lọ́rọ̀ wá ṣe rí ẹ mo fẹ́ jẹ búrẹ́dì mo fẹ́ joyin mo fẹ́ mu mineral mo fẹ́ mu gbá mo fẹ́ jẹ jẹyán mo fẹ́ jàmàlà ẹjọ́ máa jẹ́ o. mọ̀tẹ́ ònùgbùrù adùn yẹn adùn tí mo ń sẹ́ni ajẹ́ pé adùn wo ni òwa ní sẹ́ni òun náà ni adùn tá a máa rí bí jọ́sìn. ìyẹn lójúlówó adùn ẹ̀mí aláàzàtú alẹ́tì ìtẹ̀jídù mọ́min fi ìbàdà wàfi tọ́ a adùn tí Ramadan bá wọlé dé sínú yóò o ni tí ó dùn adùn tí ó ti bàbá fẹ́ sínú tí ọkàn yóò wá lópe irú adùn yẹn ẹni tó bá rí irú adùn yẹn òun gan ló ń pè lójúlówó adùn fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ adùn bẹ́ẹ̀ náà. وإذا رآك الذين كفروا

يتخذونك إلا هزوا إن يتخذونك إلا هزوا wọ́n mú ẹ láwẹ́wà wọ́n máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ àárí pé téèyàn máa ń sọ̀rọ̀ fún púpọ̀ náà ṣe ọ̀gbẹ́ni sinmi lórí pé ògbádùn ayé ni tó bá gbádùn ayé òní máa sọ̀rọ̀ àpù àpù àpù tó bá rí ibi tó bá wà ìwọ́n tó ṣe ń jọ̀rọ̀. jẹ́nà àwọn èèyàn rò wípé téèyàn bá gbádùn ní máa jẹ́ kéèyàn rọ́ṣà kìí àmà bẹ̀tórí pé àgùntàn jẹ́ tọ́lọ̀ ń fayé ṣe ló máa ń dàbí ìgbà pé tá a bá wà mú bẹ́dẹ́mú kẹsẹ̀ ní ayé kì í déyìn òun ti káàkó láyé ara àtànjẹ tó dẹ̀ ga jùlọ nù. torí pé tára bá bẹ́yàn èèyàn tí ò bá múra èèyàn lè rọ́jà lọ kì í àmà àyàfà wọn díẹ̀ díẹ̀ tọ́lọ̀ bá kékeré tó bá sàmù. tọ́lá àwọn yẹn lẹ́ẹ̀rí wọn gẹ́gẹ́ bí olùráyé sá ẹwà wọn sàhábà àdùnnú wà lọ́wọ́ àrègbè àfọwọ́ àbùrọ̀ àmẹ́lọ́mọ́ àrùn níbi tó lówó dé mẹ́kà ní mẹ́dínà olówó ni ní mẹ́kà ó wá dé mẹ́kà ó padà dóòlù sí ọlọ́run padà wá sọ́dọ̀ olówó owó yẹn wá pọ̀ ó wá jà pé kí owó ìtúlẹ̀ padà wọ́n wá ń jẹ ọlá ní mẹ́kà ní mẹ́dínà ń jẹ ọlá abrahamu sọ nínú ẹgbà wá kàtó lálàáfíà látọ̀dọ̀ rẹ̀ ó ní tó bá gbé kíre kalẹ̀ báyìí tó bá tó òkúta òkúta yanjú àwọn èèyàn bẹ̀rẹ̀ lè máa rà lọ́dọ̀ òun pé èlò ẹ̀ tó òkúta ọ̀bàdà èkó òkúta àlùlọ́ kan tó ọ̀lọ́ra níbi tí bá bí ọláyẹ ti wá pọ̀ dé àwọn ọ̀tá àfọwọ́ mẹ́lọ̀ and frank àlífà lẹ́nu ẹlẹ́kẹta ó ní níjọ́ tí ó wà sínú kí ó ṣe kí ni tó fẹ́ bá rẹ̀ kí ẹ bá rẹ̀ mọ́ndà bí tọ́sí ẹ̀pẹ̀lẹ́ tí ó sínú ó ní ọwá gbé nǹkan sínú nǹkan panu ọwá gbèdé ọwá tó síwájú rẹ̀ rẹpẹtẹ kí lẹ́mọ̀ tó ṣe ó ìyẹn sábà wá sórí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀rẹ́dẹ̀ẹ́ kó jẹ ìwà ẹja máa jẹ lọ bẹ́ẹ̀ ni kò sábà àmúyẹ kéèyàn wọn rò pé njọ́ kan náà ní kiri ìmọ̀. ìyẹn làtọ̀rọ̀ àmẹ́ni rò ó ní mo rò wípé oúnjẹ yìí ó ní zakartu musa abẹ ó ní mo rántí musa abẹ ọmọ ó rántí ọ̀kan náà sọ hábà awwal wazir rasuli ilẹ̀ medina àkọ́kọ́ ambassador anabi lọ síbo lọ sí medina tó ṣe wàhálà lórí tí ò jẹ kankan nínú apá kan náà ó sì ló kọ́kọ́ gbé ẹ̀sìn wọ́wọ́ bọ̀bọ̀ jìnnà ó làáfà gbogbo alábà jìnnà lónìí wọn ò láàfà mi tó ta lẹ́yìn òtí ọlọ́run wípé àáfà wa ó ní Madina tó Rasul Musa àdún gbẹdọ̀ rẹ̀ wọ́n nígbà tí àtẹ́bí ó fi wọ Madina kò sí lẹ́kan agbègbè kan lóńgù kan ní Madina àyàfi kí sáà mọ̀ sí wọn bẹ̀. sọ ànábì gbé báyìí ó kàn kó wọn jọ ní dáàbò Musa bò ti ṣiṣẹ́ lọ ó wá ní mùsùlùmí yẹn ló wá kú níjọ́ tí ó kù wọn ò lásọ tí wọ́n fi sí. àyàfi jàlábíà kan bí jàlábíà báyìí ẹyọ kan so tábà wá fa jàlábíà yẹn sókè ẹsẹ̀ rẹ̀ ó yọ tábà fà sẹ́sẹ̀ orí ó yọ so ìyẹn ní abdulhamid ló wà ní zakẹ́tù mùsàdàn olùmọ̀rẹ́sì mùsàdàn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ rọ́bì ẹ̀ lọ́wọ́ ni ó ló lóore ju òun lọ. ó ní aláyẹ̀kú na ọ̀dọ̀rọ̀ jì láti ilé ilé ẹ̀sìn ìyá àbátúná kó má jẹ́ pé àwọn ìgbádùn tá à ń gbádùn yìí ṣé èsì pé gbádùn tá à ń gbádùn lálẹ́ kìí àmọ́ kí ni ń tètè tá lọ nù. tò ìyẹn túmọ̀ pé a gbọ́dọ̀ máa rántí rẹ̀ wàyí rárá ilẹ̀ ní Ohun tí wọ́n fẹ́ mú ẹni pé ẹ má dá lóhùn kò gbádùn ayé lójú máa ṣe bẹ́ẹ̀. Àhàbá láyé yẹ kúrò hà ní àdàkùn. Wọ́n wá ní dákẹ́ wọ́n ní àhàbá lẹ́dì. Ṣé arákùnrin kí n lọ? Arákùnrin àhàbá lẹ́dì. Yẹ́wà ọmọ àtùmùtọ́lìmù yẹn kí n lọ. Yẹ kúrò hà ní àdàkùn. Ṣèwọ́n la gbọ́ pé ń kú àwọn ọlọ́wọ̀ ọba yín. Ìyẹn ni tí kí ló kàn pé wọ́n ti ní pé àtàbùdúnà min dunillah kí ló fi sẹ́ẹ̀mọ̀ sí tó yàtọ̀ sọ́lọ́ ẹ̀yin lẹ́gbẹ́ kúta ẹ̀yin lẹ́gbẹ́ igi tẹ́lẹ̀ kí ni ẹ̀ ń forí balẹ̀ fún ẹ̀dá kò tẹ́ ìkúnnù tí ẹ já bójú wo máa là yóò ṣe wàlà yasma wàlà yóò fi ni à ń kún mí náà láì ṣe ìhà ń tó nǹkan òní ṣe rẹ̀ láǹfààní bèbè mi yóò ṣe láǹfààní kì í ṣe é mú ذكر الرحمن هم كافرون وهم àwọn kèfèrí ilẹ̀ ìdíkiri rahman pẹ̀lú ìwé tí ọba àlá sábà rán wọn létí pé ọlọ́run tó dá yín tí ń pèsè jẹ́ mú fún yín èèyàn fún tí ó pèsè fún yín ẹ̀yin sá ìgbà tẹ́lẹ̀ sí tẹ́kínní arahman ẹni tí ń tọ́jú yín ó jẹ́ kóòrùn máa ràn ó jẹ́ kí gbọ́ máa ṣe ẹ wò bàtọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ kọ́yọ́ máa yọ ní ìsìn kí ló ṣẹlẹ̀ pẹ̀lú sísẹ̀mù wa ó change bẹ́ẹ̀ ò bá múra yìí ó tọ̀ nígbà tí oorun yẹn bá wọ ara èyí ó wà lóde ọmọ ẹ mọ́ta yé ti o ẹ mọ́ta fáànù àsìkò yìí ẹ̀wẹ̀ ìbílẹ̀ wà wọn. oorun wa máa lọ ẹ̀wù bára ń ké dẹ̀yàn sọ̀tàwá sọ ta ló ṣe yẹn bèbíkìlì rahman hàn kí á ti wù wọ́n wá jẹ́ni tó dẹ́bi ká rán wọn létí ọba adẹ́gbà ọba tí ń tọ́jú ayé àti gbogbo tí mẹ́bẹ̀ kí á ti wù wọ́n ṣàlàyé wọn ò gbà wọ́n lọ́ọ́ bá ọ̀kan tuntun rúgbàánù ìrìnàjẹ́ kí ni wọ́n wá sọ ayà míì tó ṣe lé láàtà kàtẹ́yìn wọ́n ní wáyé dára àókàlẹ̀ bí nà kẹfàrú in yẹ tẹ́ ìlú lákà áta ayà míì ẹyọ kan last verse yẹn last episode yẹn phrase yẹn ló àtàtà kọ̀ọ̀kan ó ní tí wọ́n máa sọ ní pé àádàlẹ́bí bá àtàlọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ sí àlójì fẹ́nu lélẹ́ yìí èyí tí ò lè gbẹ́nu ara ẹ̀ bọ́ yìí èèyàn pé tẹ́lẹ̀ yìí lọ́lọ́run rọ̀ lójì fẹ́ tí ó bá ara lójì fẹ́ kò ní jẹnu àwọn olówó tó jẹ́ ọlọ́lá tó tó túmọ̀ sí wípé ibi tó bá ń gbòòrè rẹ̀ sí kan bá bàbá ọlọ́run

lára ìṣesí ìkèfèrí wọ́n wà máa sọ pé tó bá jẹ́ pé tó ń lérí rẹ̀ fún wa yẹn wípé ọlọ́run ó pa àwọn ọlọ́run ó jí àwọn ọlọ́run ó béèrè sí àwọn tó jẹ́ kí àlèkè àmọ̀ yóò tiẹ̀ tètè dé. ìyẹn ni pé ọmọ nìyẹn máa kájú láti challenge authentic àti ìlérí ìgbámú ọlọ́run ọba aláàánú má dá wọn lóhùn kúlẹ̀kọ́ lè báàrù lẹ́yìn àjẹ́rì ẹwọ̀n kan wọ́n dá ọmọ ènìyàn látara ìmọ̀ kánjú wọ́n dá ọmọ ènìyàn látara kí ni ìmọ̀ kánjú ẹ̀yìn báàrù ń bẹ̀ yẹn a nílò sí múmi múmi ni ó bọ̀ ọmọ kánjú àwọn àmì ìṣe sí kèsìrí aláìgbà yóò الإنسان بالشر دعاءه بالخير ọmọ ènìyàn tó jẹ́lẹ̀ nígbà kọ́kọ́lọ́ ìyẹ́dùrù yóò máa bẹ ọlọ́run aburú ń tọrọ yóò wà rògbò rere tó torí pé ara ìmọ̀ kánjú ni ó tẹ́kẹ́ yẹn wọ́n sọ pé ọlọ́run pa àwọn rẹ ṣe ẹ̀já àríyá yẹn kó sọ̀kalẹ̀ sí i Allah subhanahu wa ta'ala ó ní kúlẹ̀kọ̀lẹ̀ ìsánú min ajal wọ́n ti dá mọ́mọ́ nìyẹn pàtàkì jùlọ kèfè yóò máa kájú pé ń tọ́ ni yóò tẹ̀lé àti ẹ̀fẹ́ yóò tẹ̀lé sí tá a bá wo kúlẹ̀kọ̀ wọ́n máa ń pè ní fíìlì nàìjíríà nàbìníyù lè màálù àmọ́ pé kò sẹ́ni tó bẹ̀rẹ̀ àbúyà kò sí àwọn àmọ́ torí pé ọba dẹ́là ẹ̀kọ́ nìyẹn látara pé ìkájú ìsìn tọ́lọ̀ fẹ́ kọ́ mọ̀nìyàn máa ṣe kò wá jó lo kálàkọ̀ lọ́wọ́ ìbáná mi àjẹ́ ó lo kúlẹ̀kọ̀ ìbáná ọmọ nìyẹn bí ìgbà fóun ló dára ẹ̀ o kó ìkánjú bára rẹ̀ mọ́mí ní ìwọ̀rọ̀ kan kánjú lọ́pàá yìí ó gbọ́dọ̀ sọ pé à ẹ wo rábà kó láyé náà kàtẹ́ kó láyé ọ̀gán kíláǹtì ọ̀gán kó àpò bẹ́ẹ̀ àmọ́kànjú toró òmọ tó ti kí ni tó lọ́ka mo ń bọ́lọ́kadà kan sáwàdà ọmọ haúsá ni ìjọba pé wọ́n tún máa ń nígbàgbọ́ díẹ̀ díẹ̀ níbo ní kọ́ mi sọ ǹlẹ́ gara mu je aljanna muna aljanna za mu a kuma kai wa na kaka ce aka a o ti ni ma so be ibi wa be re ko mo nlo mo ti ni lo mo muna aljanna e gboro ti mo kulu mo de díẹ̀ mo wá fẹ́ pọpọlọ rẹ̀ séré díẹ̀ àti tèmi náà ká fi dọ́gba ara wọn mo ní tèmi dukkan mu muna cewa duniya ba lafiya a duk wani ba yau da gini báyìí ò bá bá garama wù jẹ̀wà kẹ́kẹ́ kọ́ wáyé jẹ́ òwúta onígbàlá kẹ́kẹ́ jẹ́ òwúta ọ̀fẹ́ ká lọ òwúta gbogbo wa náà ká bá láyé yìí ò tẹ́kí ni là ṣé ká máa lọ sí àmọ́ tọ́mọ nìyẹn bá rí nǹkan tó bá kàn ẹ́rì tí ó máa kanjú mìíràn ájẹ́ àkàmọ́ kanjú kára rẹ̀ tẹ̀ yá ọba tó dáa bẹ́ẹ̀ níjọ́ títí rìn káàkiri ààbọ̀ ní ohun ìjọ tọ́lọ̀ wa dá jòkó táwọn ọmọ ẹgbẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ afẹ́kọ́sẹ́ kí kò tàbí rìn. mìnà ájẹ́l ara àjúlẹ̀ tọ́lọ̀ ń sọ mọ́ wa òun ni wípé àtìkóyìlà àmọ́ kájíbì ọmọ ogún ọdún ti fẹ́ kọ́lé. ọ̀yà àwa òbí gẹ́gẹ́ àwa la bí ìkanjú mọ́ àwọn ọmọ lóòótọ́ sọ pé kúlìkọ̀lì ìsánú mìnà ájẹ́l ọmọ tí ò tí bọ́n kankan yé àmì àgbàtọ̀ wà lẹ́sẹ̀ sí lọ tíra ìdáàbò wò náà ló bá tíra ìdáàbò ló bá lé kíni wàá jì ló bá mọ kí ló yẹ ká ṣe àdúgbà náà alhamdulilayi tó máa múra díẹ̀ díẹ̀ sọ ti bọ́ àmì ara o ẹgbà admission fún mọ́ra bẹ́ẹ̀ admission ó yá ọmọ fourteen years nígbà táyì ṣe báyìí làbáyìí gbù ló bá wọ̀ ẹ mẹ́ta gbàgbé o àwọn tí wọ́n kọ́ pọ̀ curriculum fún wa wọ́n kọ́ pọ̀ ní títọ́ ọ̀dọ́ ọpọlọ ọmọ ènìyàn rẹ̀ kí àkànjú ti bọ́lá àkànjú lọ. kálukú fẹ́ proud pé alhamdulilayi nineteen years eighteen years ọmọ ẹ̀ṣẹ̀ kí ni lọ́gàdì. so whereby exposure rẹ̀ àti ntàrẹ̀sí tó lè wà lára ẹ̀. babaláwo nǹkan wọ́n bí ọmọ ọgbọ̀n ọdún wọ́n ń ṣe nǹkan lánàá wọ́n tí wọ́n pọ̀ ọdún yẹn ṣe kì í ṣe bí tòní o kì í ṣe bí tòní. torí tí ń bẹ lára wọn àti ìfarabalẹ̀ wọn á lè fi wí ọmọ ọgbọ̀n ọdún tòní ọmọ ọgbọ̀n ọdún tòní tí ò fi mọ́tò bẹ́ẹ̀ ṣe ọmọ ọgbọ̀n ọdún tòní kò tí mọ́tò bẹ́ẹ̀ ṣe. bẹ̀tíkàfíl nìyà ájàl ìkájú tó wọn máa kájú òní pé ìkájú yẹn iṣẹ́ ẹ̀sìn kájú dáadáa ìkájú pé irọ́ làná kó tiẹ̀ dé látara ìpàdánù ìrọ́ mi lọ́ba aláàmì. Bàwúrí kùn àyà sí, Allah subhanahu wa ta'ala, ó ní sọ fún wa, kí wọ́n ní ti kí wọ́n máa kájú, kí wọ́n máa kájú, táwúrí kùn àyà sí, máa fi àwọn àpẹẹrẹ mi hàn yín, fàlá tàtàdìrú, ẹ má kàn wọ́n lójú ọba abẹ́bẹ̀ ìsọba tá a máa ká lójú lórí tó bá fẹ́ ṣe torí pé ó ti ní kèfẹ́ ó dẹ̀ ti ní time ó dẹ̀ ti ní plan tí ìkẹ́kẹ́ oníṣẹ́ kí ni tí ò ní takora wọn. ìgbà báyìí lórí kiri kò ṣe ó ti ní time gbogbo tí ó ṣẹlẹ̀ láyé wa pátápátá ọlọ́run ti dọkumẹ́ǹtẹ̀ ó dẹ̀ ti plan ó dẹ̀ ti sẹ̀tẹ̀ kalẹ̀ nígbà tí wọ́n ti sẹ̀tì nǹkan sẹ́tì timing things ni tó bá ti lọ sí program rẹ̀ tó bá ti lọ ni. Fàlá tààjẹ́ láàrin ìrí àmọ́sí sọ máa ń kàn lójú wọ́n bá kàn wọn lójú. Ìnáma na ọ̀tù láhùn àjà awulẹ̀ ti pìpì àkàlẹ̀ fún wọn tó yẹ ká pìpì àfún wọn. Bẹ́ẹ̀ bá ní ẹ̀bọ́ láyé ìṣe ìmìnà sẹ́bí lè ká fẹ́jú ni. Ìjọ́ ò lásìkò lẹ́bọ̀. Lánàá ìdà àti ọ̀bẹ àti ọkọ̀ ni wọ́n fi ń jà lánàá mass destruction tí wọ́n ṣe ní ìdí ní òjẹ̀lẹ̀ tẹ̀síyàn ló wá fẹ́ gbogbo ẹ̀ríkà lèyàn lè pọ̀ láyé tó tó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ sọ pé akánjú bá àkájú kún tí ó wulẹ̀ máa kó wa lọ́wọ́ ọ̀wọ́ tí wulẹ̀ pọ̀ sòye ò ní ìdíkà wulẹ̀ máa sọ pé báyìí so ó tún wá yí àwa gan àwa náà ti rí lẹ́kù sísẹ̀mí ayé ọjọ́ orí ọmọ ènìyàn ibi tó ṣe kí ni ibi tó wálẹ̀ sí wọn àwulẹ̀ máa sọ yẹn fún yàn bàbá ní bàbá méjì ní ìsìn a máa kí wọn pé á ah, àwọn arúgbó jọ̀kújọ̀kú ni so wọ́n wà jẹ́ bí ẹyọ kan méjì mẹ́ta láwùjọ lẹ́mọ̀ fà so tó túmọ̀ sí wípé ìsẹ̀mí ayé ìsìn tá a máa kájú ọba Allah subhanahu wa ta'ala ó ní kí àwọn kèfèrè má kà nábì lójú látara wípé tọ́lọ̀ lówó ṣe kí ni torí sábà máa táwọn bá pàdé lọ́dọ̀ ọlọ́wọ́ ó ní ṣe kí ni wà á lè kájú. Wọ́n yẹ يقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون nínú tí wọ́n máa sábà sọ látara ìkájú wa ìyẹ̀kùlù ìyẹn túmọ̀ sí pé the continuous tense ń táwọn káfíò ní sàláì má máa wí gbogbo ìgbà yẹkulúnà wọ́n wí bàtà níbi ìgbẹ́ yẹkulún ń bò tó lọ lọ́wọ́ tó wí ó tó dé náà wọ́n ti wí. ọdún أبئت لنا بك لا عن آلهتنا قالوا أبئتنا إلى شعيب أبئتنا تودي وبوا nítorí títà náà àárè àti náà ọlọ́run táwọn tí ń sìn pọ̀ táwọn tí ń sìn pọ̀ ti pẹ́ ọ̀fẹ́ gbọ́dọ̀ àwọn fún bẹ́ẹ̀. Fàtínà bí máa ìyàtọ̀ ọlọ́nà ó fi jà wọn ọdúnkanu wá sí ẹnkúndá nínú sọ̀rọ̀ ẹ̀ ìyá túmọ̀ sí pé kánẹ́bì ò tó dé làwọn káfíìrì máa ti sọ fún gbogbo ànẹ́bì tó wá wáyé pé yẹ kúlú nà màtá háàbàlùwà àdéhùn tó lọ́wọ́ ṣe fún ọ ìgbà ọlọ́ni ó yà. ẹnkúntún sọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àti rẹ àtàwọn bẹ́ẹ̀ dìjọ́ gbà bọ́lá òun yìí yẹn gbọ́ ẹni gbà wo ni ó di fúlákòlò sọ́lá ẹ̀ máa gbọ́ ẹ̀kọ́ sọ́lá ẹ̀ mẹ́rin sẹ́yìn sábà wo ìtẹ̀yìn ayé wa á padà ní kékeré yẹn kan jù náà ìgbà alábẹ́rẹ́ two thousand and twenty five ọ̀yà two thousand and twenty six ọ̀yà kò dàrí kéré ní bẹ́ẹ̀sì òtí kásẹ̀ yọ. òkè àwọn èèyàn wọ́n wà máa rò pé ah, ṣe bọ́ lẹ́yìn rẹ tó o bá ti lọ tán àbí lẹ́yìn tá a náà ti bá lọ tán torí ọ̀rọ̀ táà náà sọ ìkí àtọ̀lọ̀ ọlọ́kùn wa bá ó ní bùyí tu àdàwà sá àjà àtẹ̀yìn ọlọ́run gbé dìde àtijọ́ àlèkìyàmà ó ní báyìí la tó ń ti lọ òun àtijọ́ àlèkìyàmà báyìí àwọn àgbà six one thousand four hundred and forty kìíní kan yẹ ah, sí lọ ọgọ́rùn ọdún mẹ́rìnlá wo ni ó wà tó ẹni kí ló fà á tó fà á ní wípé nínú ètò ọlọ́run pé tàbí bá ti lọ tán bóyá ọjọ́ kẹta àìsí ìlójọ́ méjì lẹ́yìn ìgbà tọ́lọ́ sálámi kúrò láyé nínú kàtà ni àìsí ìlójọ́ o nínú kàtà ni ló kàn wọ́n torí jẹ́ bá gbàgbé pé wà nínú àyà o. wà nínú àyà o mẹ́rin ń dá ọ́ bí kàkà àìsí ìbára ti ń lé mi. Wà ní torí pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run. Èé, ó dàbí kí ni? Kàáàlì ìsìnkánná, ó dàbí 1,000 years ni. Ìtumọ̀ ni pé a lo ọjọ́ kan. So, bẹ̀ lójú ó dàbí ìgbà gbógùn àmọ́ lójú tó bá jọ́jọ̀ yóò wà torí torí pé tẹ́ ẹ bá gùn tẹ̀mí tá ń lò ní ẹwà òkè àwọn tá àdìjọ láyé ìlú àgàdà àwa náà tán bí tán ń pè wá ní bàbá àwa ọmọ ẹ̀dà ọjà yìí mo máa wà sí wa kan ọlọ́run bá ń sàlẹ̀ fún dáadáa wọn kò yẹ kí n pè wọn láti o tálẹ̀ tó yẹ kí n pè wọn màmá báà ní ó wà sọ pé à ó ń pè láǹtì ẹgbẹ́ mi náà bá máa ń pè wọn náà sí mi à ẹni tó pọ̀ ọ́ yẹ wàláì wọn bẹ̀rẹ̀ sí i kò ní lè gbọ́dọ̀ ó bá tí mo bá tó lẹ́gbẹ̀ẹ́ wọn ẹgbẹ́ tó bí ẹ nígbà tí wọ́n bí wọn tán láti kíni tó ọjọ́ yẹn ò ní túmọ̀ kò ní because bá wo àwọn tó láyé wọn bíi nineteen thirty kan ó bẹ̀ lọ bí ìgbà tí ò wáyé a padà rí pé ọjọ́ yẹn náà lójú wa ló ṣe kíni iná ń yára wọn. àwọn làwọn ò kó jìn.

لو لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتة فتبعتهم فلا يستطيعون ردها فلا يستطيعون ردها ولا هم ينظرون الله سبحانه وتعالى ó ní nígbà tí wọ́n sọ wípé ìjọ́wọ̀ làlì kí á mọ̀ ó dé tí a mọ̀ pé tẹ́yà bá bèrè pé ìjọ́wọ̀ làlì kí á mọ̀ ó dé lásìkò tiwa ẹ̀ náà ó fẹ́ ká bínú wípé kí ló kù sí àkàlẹ̀ àbí èmi náà tí mo ní ó jẹ́ alálẹ̀jẹ́ náà kí ni mo mú lọ́wọ́ bí mi ò já lọ kí ni àmọ̀dájú mi tí mo lè já lọ bẹ̀sì ká gbé ẹ̀mí ara ẹni ká gbé dìde ká fìdí ààrẹ kalẹ̀ àìbá àmọ́ bóyá ó lè yá máṣíìnì yẹn làwọn kan bò fún òpadà bọ́ọ̀lẹ̀ lórí ẹ̀ mọ́ nígbà tí wọ́n bọ́ọ̀lẹ̀ lórí ẹ̀ ní sàrẹ́ rẹ̀ ti bára wọn tó yẹ wọn sí èlé mo sí èlé nì lórí ẹ̀ bẹ̀ tọ́mọ nìyẹn bá mọ tóun ó bá pàdé tó jẹ́ káàdì kò ní ẹ́fà máa bèèrè pé yẹ̀kúlù nà màtá àdàlùwà ìgbà wo lásìkò àdéhùn tọ́lọ́lọ́hún ṣe é aláwárí láwùjọ àlẹ́mù lẹ́bí nà kẹfàrú ká sọ wípé àlẹ́bí nà kẹfàrú àwọn tí wọn ò gbà tí wọn ò nígbàgbọ́ ní ọlọ́run tí wọn ò nígbàgbọ́ ní ọlọ́run kìyàmà yà àlámù ká sọ pé wọ́n lọ màmá dájú. èyí dára kó fún àwọn ojú èyí wọ́n ní ká sọ pé wọ́n má mà dájú tójú àwọn ó kàn ká sọ pé wọ́n mọ tójú àwọn ó kàn jọ yẹn ni wọn ò ní ẹ bà má béèrè wọ́n làwọn ò ní fẹ́ jẹ́ kí jọ yẹn ó wáyé torí ojú wọn. Allah subhanahu wa ta'ala ní àní gbé ojú wọn ojú wọn kúrò níbi náà wàrà àwọn ohun ìhìn tó bá tiẹ̀ jẹ́ pé àárín láti ìyẹn ni pé a yí ojú wọn kú omi náà tó bá ti yí ojú báyìí wọ́n máa kẹ̀yìn sí ni tó túmọ̀ yìí pé wọ́n gbé ọmọ náà wọ́n tò wọ́n fi amẹ́dí mú máa dáadáa bí amẹ́dí mú máa dáadáa wọ́n tí máa ń ṣe adìẹ súyà tí wọ́n tàkàkà rẹ̀ yóò máa yí tó bá ti iwájú yóò kó ẹ̀yìn rẹ̀ sí olọ́ba aláǹsọ fún abẹ́ báwọn yóò ti rí jọ́lá kìá máa lọ. ìgbà láàyè kùkù wọn ò ní kó ojú wọn lọ wọn ò ní dá ojú wọn dúró láti lè kọjú wọn síná wàlá àbúrúurì kọ́dà ẹ̀yìn wọn náà wọn ò ní sáláì mọ́fẹ́yìn wọn yọ náà àtiwájú àtẹ̀yìn ni wọ́n máa fi kọjú wọn síná. Allah subhanahu wa ta'ala nígbà tí ó di jọ tí ó sọ̀rọ̀ fáráwò nígbà tí fáráwò wọlé tán ó ní kí ló dé ó ní wàyà ọmọlẹ kìyàmẹ́tì yẹ́sìkùlú àlà fìràwọ̀nà àṣẹ́sẹ̀rẹ̀ ó ní fáráwò bẹ́ẹ̀ ní ẹni tí ń jìyà lọ́wọ́ báyìí tó bá ti kò sí tó lè ṣe wọn ò ní kó fún mẹ tó bá pariwo jù báyẹn lọ kò sí wà láàrú rèé wọn ti bí ẹ̀yìn rẹ sí wà láàrú ìlú ń dọrù wọn ò wá ní lọ́wọ́ lára fẹẹdá sílẹ̀ díẹ̀ nítorí Allah subhanahu wa ta'ala mọ̀ pé wọ́n ké gbàjáre láti pé kọ́lọ́hún ó rìlíìsì àbí kó rìlíìsì àwọn àbí kó tiẹ̀ gbéyàwó fúyẹ́ fáwọn. ọ̀bí ẹ̀rẹ́ iná ọ̀bí níjọ́ tí àwọn ọmọ náà máa bẹ àwọn màláíkà bẹ́ẹ̀ bá bẹ ọlọ́wọ́ bá ní kó dákun kó jẹ sánú wa ní májì làwọn wà láti jọ yìí tó láyé mi wọn ni wọn gbà ná ọlọ́wọ́ bá wà wò káàpì fún ẹnà yàwó mẹ́m ọlọ́wọ́ tiẹ̀ ìjọ kan kíyà yẹn ó tiẹ̀ lé kíni kó kàn tiẹ̀ díẹ̀ díẹ̀ tó túmọ̀ pé ìyá yẹn ìṣẹ́yà ti máa dúró de ni. ọ̀rọ̀ ìlú. Ọ̀la, Allah subhanahu wa ta'ala, ayé àkọ́kọ́ta kan lábá parí rẹ̀. Sábà sọ bá ń fọ́ àmàlẹ́kà, mú tá àmàlẹ́kà pé kọ́ọ̀lá, ìnàkùn ẹ̀wò, òní ìsọ̀rọ̀ ọjọ́ àwùjá rẹ̀. Ìnàkùn ẹ̀yìn àti bẹ́ẹ̀ ṣe níṣẹ́, máa kì í sùn, wọ́n wà máa sọ fún wọn pé jíjìnà kò bẹ̀rẹ̀ wọ́n sàlàyé bọ́jọ́ ìwò fèrè ẹ dákun báwo ló ṣe fẹ́ ká lè kí á máa wá orí tọ́lọ̀ òjì sọ fún wa bóòlù sàárè ìwò fèrè tọ́lọ̀ òjì sọ fún wa ọmọ yàrá kan ṣíwọ́ sẹ́ni láti kó ó yẹ ká ti yẹ ó yẹ ká ti bọ́là yẹn níjọ́ Sunday tó lọ ọlọ́run wa kọ́ba kódà ni òde kí n sọ gbogbo ya ká bìjọ ọwọ́ papọ̀ láti ṣojúṣe wa ìyẹn níjọ́ Sunday tó lọ torí àti gbèrò pé ibi tán ti ń bọ̀ wọn ò ní dé ọ̀fà bífó aṣọ tàǹtàǹtà fún wa a lè fi bá aṣọ ìbámu yẹn. àwa wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí aago mẹ́rin yẹn wà mú aago kan òru ni wọ́n tó dọ́fà torí pé Anambra ló sí ọ̀sẹ̀ sí kí ni mo fẹ́ mú bẹ̀ fún wa mi. ó gbéra kúrò lẹ́kọ̀ọ́ àbí nìbàdàn ló ń lo Anambra ó bẹ̀ mọ́ sábà ṣe ọmọ ìyá rẹ̀ bọ́ ọdún tí ebùsọ̀ kan ní wọ́n sọ pé àwọn ti wọ Abakaliki àwọn ti kú bì ní àwọn ti wọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ ló ṣe kí ni ìgbà tí ó fi rìn bóyá pàtó wọn obìnrin tó láwọn ti dúró bì ní pé òun fẹ́ ní stop over díẹ̀ àbí kankan òun fẹ́ gẹ̀ẹ́sì kankan kò pẹ́ rẹ̀ mọ́ ní kọ́lù ẹ̀ ọ̀lọ́mọ́ láàrin ká dijú táìmù yẹn ká là between one hour two hours tí kọ́ọ̀lù yẹn ti tọ̀ láti dẹ́ẹ̀dì ìbọ́lọ̀ ti ná ìlú sọ́dọ̀ mi. so kí ló wá pàtójó ànágbá ti dọ̀pà bí tí mo lọ gan nìyẹn. ìyẹn túmọ̀ sí wípé wọ́n wá rí pé ibi tó síwọ́ ọ̀sẹ̀ sí yẹn mùsùlùmí wo ni ó sì mẹ́ wàhálà ọ̀kà pọ̀ ni wọ́n bẹ̀ rí pé ẹ̀ka tó kù káàtà ẹ̀sìn ni òtẹ́lá mẹ́sìnká làwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ wá ní á gbogbo tí ó bá ná àwọn kàmá gbé wọ̀ náà àwọn kàmá gbé wọ̀ náà torí pé kódà ń táwọn fẹ́ ni pé iṣẹ́ mùsùlùmí lábẹ́jọ́ tó gbé nàdẹ́kọ́sùn. ẹ wá wo ìtẹ̀mí yẹn pẹ̀lú bí wọ́n ṣe ń gbé bọ́dà yẹn pọ̀ láti bóyá ìrọ̀lẹ́ sátọ̀dé àbọ̀tàn sátọ̀dé bíi two o'clock between two to four ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ tó kọ́ tó gẹ̀ẹ́sì ló wọ́n ló ti látà fọ́ wọn ò lè gbéra lálẹ́ ẹjọ́ yẹn mọ́ tọ́lá àwọn ọlọ́pàá kan tó nílùú ìsìn kankan ìgbà òkan tó wá gbéra láàárọ̀ Sunday tí wọ́n àti so ẹ̀yin náà wò ṣe sí tí bọ́lá oye so sẹ́yìn bá rí ọmọ ìyá wa yìí á rí rí pé á ah, ìyá ló dáa tó yìí ní ti rí so máa bọ́ ṣe dáa tó yẹn ǹjẹ́ ti dá àwọn tọ́ọ̀pù wa láti a ah, ti dá ìyẹn so a títà rẹ̀ bó ti sígbọ́nlẹ̀ rẹ̀ káwádé ká náà gbé wọ́n so ìyẹn túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ala ní kò ní gbogbo àwọn amada tá à ń rí yẹn táwa sọ pé yóò lọ́yọ̀ kan lára yóò wá ní gbogbo ọ̀nà tó lè gbà ṣàlàyé fún wa máa ń gbà gbogbo ẹ̀ ló ti wa. lónìí kò fún náà á kùjú náà ọ̀. níjọ́ tí wọn ò ní lórúfẹ̀ láti má dojú wọn kọ́ná wà láàárín àbí ẹ̀yìn wọn àdúgbàyà wọn wà láàárín bẹ́ẹ̀ ni wọn ò ní lọ́wọ́ lára pé ẹjọ́ dọ̀la wọn ò lọ́ brọ́dà yẹn lára eléyìí tí ó jẹ́ nǹkan ìmọ̀ díẹ̀ sára brọ́dà yẹn ni pé mo fúnra mi mo bá ọmọ ìyá rẹ̀ tó jókèrè sọ̀rọ̀ ní àárọ̀ sunday ní àárọ̀ monday ọmọbìnrin wàhálà ìpọ̀ àwọn èèyàn lọ tẹ́lọ̀lẹ́ àná ẹ̀tún sọ̀rọ̀ pé báwo ni mo ní kí ló jẹ́ kẹ́ẹ̀fín gbé brọ́dà yìí bò lọ fà látàrí bra wọ́n ẹ̀sẹ̀ ìjà dúró lọ́rẹ̀ tábà ń pe àwọn ará Oǹdó àwọn brọ́dà sì wà lọ́dọ̀ wọ́n wà lákùrẹ́ tó a lè dún wọ́n wà lọ́sùn ó ní ẹ má bínú torí ìfesí wọn àtàkà tí wọn ẹ̀sìn ni nígbà tó gbé brọ́dà yẹn dé tí wọ́n tu àpò rẹ̀ tí wọ́n tu àpò rẹ̀ ẹwọ́n láti jọba ti dé wọ́n bá dẹ́ síbi lápò ẹ̀ lékeré tí ní sàtà ọ̀ wípé kò lè yóò kírun kó tó wọkọ̀ yóò kírun kó tó lè kí ni ọmọ àyà rẹ̀ tó sọ fún yẹn tó ń gbé bá dẹ̀ ó ní yóò kírun kó tó wọkọ̀ èkó náà ti kọ̀lẹ́tì yẹn èkó náà ti kọ̀lẹ́tì ọ̀fà torí wọn máa bẹ lọ́fà èkó náà ti kọ̀lẹ́tì wa. tó àṣìbá tá a bá ń ṣe láyé náà lọ́lọ́wọ́ fi bá wa lò tá a bá kú òbẹ̀. àwa rí èrò bíbà bíbà wípé bọ́dà yẹn ọ̀pá ló dákẹ́. èrò bíbà ni mo sọ fún un pẹ̀lú pé àwọn yẹn lọ nírọ̀lẹ́ sunday wọ́n lọ nígbà èrò bíbà. máa pé atúntètè yára gbàtí ó mẹ́jọ àbọ̀ àìfẹ́ ti kún a gbọ́dọ̀ mọ̀ wípé Allah subhanahu wa ta'ala kò ní rọ́ ẹ̀dá kan lára káàdì kò bá di kíni tó bá di kó náà. bẹ́ẹ̀ta yìí bá dáadáa wọn fàtàlẹ́ àtúhùn fàyà yẹn tàbí àwọn àwọn فلا يستطيعون ردها ولا هم ينظرون bẹ́ẹ̀dà ní Allah subhanahu wa ta'ala tó táwọn kèfèrí ń kájú sí ẹ ọmí kan mọ́ kájú bẹ́ẹ̀ ṣùgbọ́n tàbí ìbákitàtà lójijì náà ni ó bá kálukú wa lóko nídìí kéèyàn wulẹ̀ kájú ẹ̀dá máa wò tó ní pọ̀lọ́ kan bọ́mọ fẹ́ yá àbí rárá tàbí ìbákitàtà bọ́tà àwọn èèyàn wà lọ́jà àwọn èèyàn wà ní oko àwọn yóò wà bí iṣẹ́ ọwọ́ wọn náà làlùkẹ́ àbò òdegin ni ó sì gbàǹdà tí ìgbà tẹ̀tẹ̀ tó bá wá pé òun fásitàbà àtùhù yóò wá dá kálukú sí sàátì gbó bá a ṣeré túnú ìyẹn ni pé àwọn èèyàn ti wà pé ìhìnrà wọ́n máa dààmú pé àá kí ní ṣẹlẹ̀ bó là ń lọ bó là ń lọ so tábà àwọn èèyàn bá wá wà lórí ìṣesí yẹn. bàrà yẹn bá fi òun ọ̀sán náà. a rí pé tí ṣẹlẹ̀ eh, western country tó di ẹ́ títẹ̀lẹ̀ kan bá tẹ̀lẹ̀ wọ́n ní ẹ̀tẹ́ mẹ́ẹ̀mẹ́ ẹ̀tẹ́ kìíní kan àwọn rescue team àwọn kankan wà wọ́n wà taking control of the affairs of things no ìdẹ́rẹ̀ kọjá sí Amẹ́ríkà àbí Russia àbí tẹ̀yàn kan lóun fẹ́ control atmosphere kò ṣeé ṣe láàrẹ tẹ̀sí wúná ọ̀dà wọn ò ní ní kápá àti dá ìṣẹ̀lẹ̀ yẹn wọn ní kápá àti dádúró bí wọn ò ṣe ọmọ nìyẹn ò ṣe ní kápá àti bẹ́ẹ̀ ni wọn padà tọ́lọ̀ bá fẹ́ nu pé bọ́lá bá fẹ́ mú ẹ̀mí kò sí tẹ̀lé dé tó bá fẹ́ mú ẹ̀mí lọ láàyè tẹ̀sí ọ̀nà ọ̀rọ̀ dàá náà wàlá àwọn eléyìí ti ẹlẹ́ẹ̀kejì láì táyà yóò tún tẹnu ma ó ti lo wàlá àwọn yóò sọ ọ̀run ló ti parí àyà tó ṣáájú rẹ̀ yóò sọ ọ̀run jẹ̀ lápúnlá nẹ́tùrù sọ wọn ò ní rẹ́ni tí ó nà wọ́n ṣe níbi wọn ò ní rẹ́ni tí ó lè kí ni tí ó lọ wọn lára pé rárá báyìí a gbọ́dọ̀ mọ̀ wípé kò sí dákun jẹ́ ìlọ múra jẹ́ lọ sí kí ni jẹ́ ìlọ múra jẹ́ ìdí ẹrù dáadáa jẹ́ tó gba ramadana yìí dáadáa láti gbọ́dọ̀ múra sí ramadana ti ń bọ̀ yìí pé tọ́lọ̀ bá ní kó bá wa dáadáa tó bá wa lópèsè tálàáfíà ń bẹ lọ́wọ́ wa gbogbo tó bá ká mọ́ wa lọ́wọ́ nàìjíríà ti pè é torí pé àyíbá àmà àlè ni yóò dòwú fọ́nmọ́lẹ́gẹ́ وما تدري نفس ماذا تكسب غدا torí pé mi àti àyà sọ́tù lọ́kùnmọ́ nù mọ́ a mọ tí a ti lọ́la a ti mọ tí ó ti wá. وما تدري نفس بأي أرض تموت. nínú wa kò sẹ́ni wá lè sọ wípé ibi tó wọ́n tà sí ni orílẹ̀ tó wọ́n dákẹ́ sí ni kò sí. ń gbà tọ́lọ́ ọba aláàkọ́sà kọ́mọ ya wa ibi tó dákẹ́ sí ni àrùgbó débẹ̀ ọkọ̀ tó lálẹ́dì lọ́rẹ̀ kò lálẹ́dì lódò kò lálẹ́dì níbèmí ó wá fẹ́ wọlé tán lọ́dẹ kí ni. Wàyàpá ní tún ní àbí wípé mẹ́rin kọ́lẹ̀ ní ọgbà àpọ̀ nílẹ̀ yìí na sáfìmù. فحاق بالذين بغيوا منهم ما كانوا به يستهزئون Allah subhanahu wa ta'ala tí ọ̀rọ̀ kèbèrè bá rí báyìí tí wọ́n ń fà nẹ́bí ìṣe yẹ̀yẹ́ tí wọ́n béèrè tí ò yẹ kí wọ́n béèrè ṣẹ̀mọ̀ fọ́rọ̀ yẹn ó fẹ́ máa bomi síyàn lẹ́mìí yóò fẹ́ máa dunni púpọ̀ pé àà púpọ̀ àwọn àlàyé tí mo ṣe àti bẹ́ẹ̀ náà ṣe rìn káàkiri kẹtù wa máa sọ pé jọ́wọ́ làlùkí á mọ̀ òde jẹmọ̀ pé tẹ́wà máa pò ó nírọ́ ni ọ̀rọ̀ yóò máa bà yẹn nínú jẹ́ irú ọ̀rọ̀ yẹn ló ń bà nẹ́bì nínú jẹ́ ìṣe àtọ̀lọ́ ọlọ́run wá fẹ́ bomi sí lẹ́mìí tẹ́sílíà ni wọ́n ń pè pé má bànújẹ́ má jẹ́ ó fọwọ́ kan ẹlẹ́mìí wà lákọ́ di pàápàá sùkù sí àbírùsù lẹ́gbẹ́ kọ̀bìlíkà bá fẹ́ fi ọ́ ṣe yẹ̀yẹ́ yẹn wọ́n ti fi àwọn tó pọ̀ ní àwọn òjíṣẹ́ ọlọ́run bíi tiẹ̀ wọ́n ti fọ́n náà ṣe yẹ̀yẹ́ tani wo fi ṣe yẹ̀yẹ́ ní àwọn ànábì ọlọ́run Nuhu alayhi salam wọ́n fi ṣe yẹ̀yẹ́ gbé àtijọ́ ọ̀dọ́ àbí Báwọn èèyàn bá ti kọjá lọ, Mọ́láwù, àwọn ọ̀fẹ́jọba lánà àwọn ìjọ ànábìnú sáré tí ń kọkọ̀ fún àwọn ọ̀gbẹ́ni ọ̀sọ́kọ́ níbi owó òsìlọ ọkọ̀ kápẹ́ntà. Sáàkìrù mímú wọ́n Yóò wá ní ó dáhùn lójú ọmọ wà lórí ọlọ́run, ó dáhùn lójú. Bẹ́ẹ̀ tí ń fòun ṣe ẹ̀yẹ yìí lónìí, òun padà sí ṣe ẹ̀yẹ lọ́la. Ó lè padà fún ọ́n ṣe ẹ̀yẹ. Torí gbà tí ẹ̀fún omi dé tọkọ̀ gbéra. Táwọn náà rọ́ náà ó padà wọ̀ sí ọ̀yà. Ọ̀yà ẹ lo agbára ẹgbẹ́ bòtù yìí láti. ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين بخلوا فحاق بالذين بخلوا منهم ما كانوا به يستهزئون. gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn òjíṣẹ́ ọlọ́run tó rẹ̀ ni wọ́n fi ṣe yẹ̀yẹ́ fàhákọ̀ bílẹ̀ bí iná sáfìrú mímí ń gbogbo àwọn tí wọ́n fi ṣe ẹ̀yẹ pátápátá làbí wọn lọ́wọ́ padà kò lórí wọn kò sẹ́ni fàtẹ́jọ́ ọlọ́run fi ẹ̀yẹ tọ́lọ́wọ́ padà mú máa kánú bí yẹ̀sà àdìgbò gbogbo bí wọ́n ṣe fi wọ́n ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ náà lọ́lọ́run padà mú wọn tó onídàá ti darẹ̀ láàmú láàyè ní oníwàlámọ́. ọ̀rẹ́ ọ̀rẹ́

wọ́n pa wọn wọ́n lẹ̀ wọ́n lóko wàhùnú wọ́n para ni wọ́n wọ́n fọ́ ka pàtínálítì wọn anábì musa alayhi salam wọ́n lọ kó aṣọ rẹ̀ níbi títí wẹ̀ wọ́n bẹ sùn láti rí ànábì ọlọ́run wọ́n sì lọ kó aṣọ rẹ̀ níbi títí wẹ̀ A, á máa wẹ̀ lódò ìwọ nìkan wà lọ́wọ́ bá wẹ̀ kọ́rọ̀ kan òun kò kẹ́kọ̀ọ́ ń sẹ́yìn kò dáná ń sẹ́yìn kò pé kò pé lọ́kùnrin kò pé à lóṣù máa ń sẹ́yìn pé kí ló ń jẹ kò pé wọ́n wá fara ní débi pé wọ́n pàtó yẹn tán à àtọ̀ mi ẹ wo orú ìnira rẹ tọ́kọ̀ bá wà nẹ́bí ọlọ́ so bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn àtàwọn anẹ́bí tó ṣáájú. Yorùbá ti mú lẹ́ka bàbá ìka bẹ̀rẹ̀ kọ̀ọ̀dì àwọn kọ̀ọ̀kùnrin wà á dùn wọn sọ̀rọ̀. Allah subhanahu wa ta'ala ti sábà pè é nírọ́ wọ́n ti pèjọ lóhùn wọ́n pè ànábì wọn nírọ́ ìjọ wúdù wọ́n pè wọ́n nírọ́ ìjọ àdà ìjọ pamúdáwá anápa ànábì wọn nírọ́. ó dà àwọn ìjọ Ibrahim àti Abraham nírọ́ àwọn ọjọ́ lúùtù náà pè wọ́n nírọ́ àwọn àpàhábù mẹ̀díyànà ìjọ àdábì ṣọ̀rẹ́ wọ́n náà pè ṣọ̀rẹ́ wọ́n nírọ́ wọ́n ti bá Mùsà wọ́n pè Mùsè wọ́n pò náà nírọ́ wọ́n amúlẹ́ìtù ọba alẹ́dà ní bá ti pè wọ́n nírọ́ yẹn lẹ́sẹ̀ kan náà fọ́dọ̀ mú wọn amúlẹ́ìtù mo lọ wọn lára àwọn mo lọ wọn lára dìgbà tí Bọ́m̀bà àkọ̀tòrò fàkàífà káàrẹ̀. Bọ́m̀bà ọba aláàbí pàtí mo lọ́wọ́ lára bóyá wọ́n lè túbá. Àkásùrù òun padà gbá wọn nígbà tí wọ́n túbá. Fàkàífà káàrẹ̀ nàkì. Báwo ni gbáwó ni títí àdéhùn ọlọ́run padà kò lórí àwọn tọ́pọ̀ àwọn ànábì ọlọ́run tó fi wọ́n ti ẹ̀yẹ máa kánú bí i yẹ̀sà àbí yóò lórí tí wọ́n fi wọ́n ti ẹ̀yẹ lórí náà. Bẹ́ẹ̀ni eré abẹ́bí sallallahu alaihi wasallam sọ pé mẹ́yẹ̀ kìlá òkun bèlè ilé wa nàá ọ̀nìtalẹ́ni tí ń dáàbò bò yìí lóhùn àti lọ́sàn-án. Ngbà fẹ́ béèrè pé tó bá fẹ́ mú ìyẹn ni pé tó bá fẹ́ mú ẹ láàárọ̀ tó bá fẹ́ mú ẹ kò sẹ́ni kankan lè gbà lẹ̀ lọ́wọ́ rẹ̀. Àmọ́ talẹ́ni tí ń dáàbò rẹ̀ bò yìí tí mójútó bìlẹ́yìn lóhùn wàdùnà ààrùn Adi lọ́sàn nígbà wọn rúrọ ta ló yìí níbi ìgbàmọ́ àwọn olùmọ̀kan ní bádàlú ní rahman yẹn máa ń yẹ kíláwù kú pé lẹ́yìn wà nínú rahman yàtọ̀ sọ́nà ta ló tún ló ń ìrọ̀ bí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn nípa ìpadà ìtẹ̀lẹ́tọ̀lọ́ wọn mọ́rin jù wọ́n jẹ́bi tó gúrí ìṣẹ́bi tó yẹ kí wọ́n padà pé a ẹni tí ń sọ ni ẹni tí ń pèsè jẹ mú fún ni ó la máa wárí fún ó la máa sáàbì fún òṣè yẹn wọ́n jẹ́ kí ni àbíkiri ra mẹ́rin mọ́rin jù wọ́n jẹ́bi tó gúrí kò níbi ìjẹ́ ìgẹ́ ìdẹ̀ra tọ́lọ̀ ọba aláǹtẹ̀ fún gbogbo ayé àwọn olùmọ̀ẹ́ni àwọn subhanahu wa ta'ala kọ́ mẹ́yẹ̀ kílá òkun gbèlè wọ̀nà á torí pé ewu òru ó lè kíni ó pọ̀ jù ewu òru òun sì ló lágbára jù kí nǹkan kan bá tẹ̀lẹ̀ pa lóru lójú ọ̀sán àmọ́ni náà bá tẹ̀sẹ̀ bọ̀ tó bá tẹ̀lẹ̀ lóru kò látẹ̀sẹ̀ bọ̀ tò yẹ túmọ̀ sí wípé Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ mú wa lóru ó ti yé nígbà kan kan bẹ fún yẹn lóru àwọn yóò nígbà tí wọ́n dẹ ẹ̀dá bàbá lé kíni tó bá dé kó wa kúrò lórí ilẹ̀ ó rọ̀ lọ́rùn lóru ó rọ̀ gan lọ́rùn tó bá ní kí gbogbo ayé ó sókùnkùn lẹ́ẹ̀kan náà kí gbogbo ó sùn lásìkò kan náà yóò pẹ̀pà lẹ̀ wa mẹ́rin tó bá tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìgbà níbi ìdẹ̀ra ọlọ́ọ̀ba wọn tó ṣe fún wa ó dáàbò bò wọn lójú ọ̀sán ó dáàbò bò wá lóru àwọn èèyàn torí ẹ̀rọ ti ọlọ́run mọ́rin dún náà bí kìlọ̀ bí i wọ́n á máa gúrí kóbi ìrántí ọlọ́run mélòó wa tó bá lẹ́gbẹ̀ẹ́ sí ìrántí ọlọ́run ẹlẹ́ni á ẹ̀rù kò fẹ́ sùn láì wọ́n á sùn yákanyàká ẹ mọ̀ pé ó rò pé òun lè dá fòfòrò òun ìwà ẹ̀rù kí ẹ̀fẹ́ wọ́n bá mi o mo fẹ́ sùn bàjẹ́ bẹ̀rẹ̀ rántí ọlọ́run kó tó sùn pàpọ̀ ìyẹn lọ bá ti kájọ ọlọ́run pé òtún sùn ẹ lò ní bàbá àwọn ẹgbẹ́ rẹ̀ ti ọlọ́run bèsì kàlùmọ́ọ́mà pẹ̀lú kiri orúkọ rẹ̀ àmútú wàhálà pẹ̀lú orúkọ rẹ̀ ẹ̀rí pé tí àwọn arẹ́jà kárù yẹn gan ó yẹ kẹ́rù ò bá yàn kò sọ pé bèsì kàlùmọ́ọ́mà àná ẹ̀ mú pẹ̀lú orúkọ rẹ̀ mo ṣe kí ni mo fẹ́ ti sùn àbẹ́jọ́ wa sọ bẹ́ẹ̀ wọ́n ti níkà pẹ̀lú orúkọ rẹ̀ àwọn ọmọ ìrẹ́ ọlọ́run àmútú mo fẹ́ ti kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá yà ike sọ àdárò yẹn ni bisimika allah pẹ̀lú orúkọ rẹ èrè ọlọ́run àmúùtù mo bẹ́ẹ̀ lẹ́gẹ́ni mo bẹ́ẹ̀ kú báyìí torí pé téèyàn bá ti lé kúrò lórí ilẹ̀ tó bá ti dijú báyìí ó ti onímọ̀ ń bẹ̀ẹ̀mí nígbà tó bá sùn. Wọ̀lẹ́bí lọ́tàmù sí mẹ́láàrin. Àtẹ̀yí tí ò bá ní kú lójú oorun, àmọ́dọ̀ Yorùbá ní kẹlẹ̀ mímọ́ bí ládùúgbà tó pé Ọlọ́run mọ́jà dojú oorun lójú kú, mọ́jà kúkú omi, mọ́jà ọ̀gbẹ́ni kan nú àwọn kọ́lọ́ba àgbàlẹ́kọ̀dáyà fún nínú àwọn olórí àwọn kìbìrí kan lórílẹ̀-èdè wọ́n lọ sọ wípé tóun ọjọ́ tóun bá bò láyé òun ó jẹ̀kọ́ jẹyẹn náà ó tó bá wá jẹyẹn tán lọ́sàn-án ọjọ́ yẹn tó bá wá jẹyẹn tán lọ́sàn-án ọjọ́ yẹn òun ó wà wọlé òun ó wà sùn òun ó wà fọwọ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òun ó wà padà sọ́dọ̀ àwọn yóò wá rò pé òun lọ sùn ni òun sì ti padà sọ́dọ̀ bàbá lẹ́nu rẹ̀ ọ̀kan ló àwọn ọmọ wa tó jọjọ ma ó wá sọ gúrùpù tó bì lọ́ọ̀dù sí ṣẹ̀bọ̀ báwọn èèyàn rò pé báwọn ṣe ń ṣe àwọn èèyàn mọ àwọn ẹni ó ní sẹ́ẹ̀rì tí ń sọ yẹn wàláyé ọmọdé lẹni tí ń sọ̀rọ̀ yẹn ó ní sẹ́ẹ̀rì tó sọ yẹn ó wá dáàpọ̀ àwọn gúrùpù tá máa ń ṣe bẹ́ẹ̀ tó tọ́ ń dé stages yẹn ó ti màtìkò tí ó gbẹ̀yìn ara rẹ̀ tọ́lọ̀ bá fẹ́. tó tájẹ̀tì ni tó ti mọ̀ wípé ó ti expire agbára ẹ̀ ṣe kí ni agbára ẹ̀ ti expire tó ń tẹ́sí tágbára yẹn ó fi wá expire tí wàá láwọ̀ máa dé yóò wá terminate láìpẹ́ fún ẹ̀ oníbàjẹ́ máa ń ṣe mọ́ olóhùn ló ń fa tó ń sáré sọ yẹn wọn wà lọ sí àbàbà ti sọ bẹ́ẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ onírọbì بل هم عن ذكر ربهم معرضون بل عن ذكر ربهم معرضون ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn níbi ìdẹ̀ra onírànà tọ́lọ̀bà aláàmà ń ṣe fún wa tí wọ́n máa ń gbàgbé ẹni tí ń dá gbogbo wa lóòrùn àti ọlọ́pọ̀ dáradára máa ń gbàgbọ́ láàárín. الدنيا لا يستطيعون نصر أنفسهم ولا هم مما يسحبون أم لهم إذا لم يدعوا بيوان Ali àtúntẹ̀nà òun méjì nìna. Tó bá jẹ́ pé wọ́n bá ní kápá kan, àbí ọlọ́run tí wọ́n ń sìn, sán lọ́lọ́run kan, sán sìn lọ́dọ̀ wọn tẹ̀mínà òun tó lè dáàbò rẹ̀ bò wọ́n lójú oorun kí wọ́n sọ. ẹ wo ìbára a rí i pé wọ́n mọ̀ sọ pé àwọn akọni kan wọ́n ní a ah, àbíkábàbà lójú fò àbí wọ́n lọ́wọ́ rẹ̀ kí ni kábàbà lójú fò kábàbà lójú fò báyìí wàhálà máa dé pé yóò lọ bẹ̀mọ́ àdáríkà wọ́n bá lójúkò ò bá lójúkò tí kọ́lá ọlọ́run bá ti lè kò báyìí kò tí ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alágbára náà bá sùn àánú bó máa ṣèyàn pé é tẹ ọ̀gbẹ́ni lè dàálẹ̀ báyìí. ìyẹn túmọ̀ ní pé amúláhùn àlè à bí wọ́n eléyìí tí ò sí tọ́ba ní bí wọ́n ní bàbá tí ò sí àbí òye ti wáyé. ló fi tẹ̀lé òun ní júlìnà tí ń dáàbò rẹ̀ bò òun wà tó yàtọ̀ sóhun ọlọ́run. Láyé tàbí àwọn tí wọ́n pè lọ́lọ́run yẹn gan láyé tẹ̀sí òun náà ò rẹ̀ ní ara wọn lọ́wọ́ ó ọba ọ̀rọ̀ kan ó fi ọ̀rọ̀ kan bọ̀ ní ti fi láyé tẹ̀síwúnà nẹ́sọ̀rọ̀ àǹfùsì àwọn gẹ́gẹ́ ò ní sàánú ẹ̀mí ara wọn. Wàdá ọ̀pínlẹ̀ yóò sàhàdùn belé páwà sọ pé látọ̀tọ̀ tiwa àwọn gáláwọ̀ làwọn òde lára wọn belé pé ẹ̀kọ́ làwọn. Ìyẹn ni pé wọ́n lè bọ́ lọ́wọ́ wa. Ká tó wá sọ pé àwọn tó láwọn ò kan lẹ̀lẹ̀ pírẹsidẹ́ntì yọlẹgbẹjọ mi náà ẹ̀rí pé olùpọ̀ nìkan wọ̀n mọ́ ẹ̀ olùpọ̀ nìkan torí pé jọ́ọ̀jì olùpọ̀ tí mo fẹ́ fún alápèjúwe rẹ̀ ni pé nínú àwọn tí ò yẹ kí wọ́n bìtìrè aṣáájú ni wọ́n sọ fún bìtìrè rẹ̀ àwọn tó jẹ́ pé tí pírẹsidẹ́ntì máa ń sùn àwọn olùdókè ni gbogbo sáà máa gbọ́ tẹ́lẹ̀ ni wípé owó òkú náà máa ń ṣe kí ni ṣé wò sanwó fún báwọn ilé ìwé wò wá mú ní títì wò mú lórí òfurufú gbọ́dọ̀ ti lọ mú. Sòkòtà àwọn olùmọ̀sọ́ máa ń pé ó fẹ́ǹdì a great signal tí gbogbo alágbára ayé kálukú sì lọ túnlé rẹ̀ dé. Kálukú sì lọ túnlé rẹ̀ dé. Torí pé ikú tí máa ń fojú bẹ̀rẹ̀ ni wọ́n ló wọlé pa fún bẹ́ẹ̀ ìyẹn tá a bá fi ìyẹn lẹ́lẹ̀ ìyẹn túmọ̀ sí pé táwọn ará bí ò bá gbàgbọ́dé tọ́lọ́ ń bá fẹ́ gbẹ̀mí ẹrú rẹ̀ báwọn ẹ̀fọ́ náà ó lè dúró náà ní o tí ó lè kí ni ó lè gbà ó. wọ́n lọ́wọ́ kó tún fi bùrú jí ń mú ṣàyíyá dáa. Fọ́nkún eh? lọ́kúntú fi burújí mùsànyádà. Tẹ́ẹ̀ máa bẹnu fílà mùsànyádà tó jẹ́ wípé ó wà secure pẹ̀lú àwọn every form of security làbáraza ìdè pé yóò yọ ìgbà rẹ̀ eh, ojú ṣe mo ní òṣìṣẹ́ ilé ọmọ ní. Làbá tí ó wà wulẹ̀ bá alẹ́ bí kùtìbà alẹ́ yìí mọ̀ Ẹni tí ó kó láyé lọ́dọ̀ wà níbi tí ó wà náà. لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يشهدون بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الخالقون الله سبحانه وتعالى ó ní tí wọ́n tàwọn èèyàn jẹ láyé lónìí ló sọ fún wa yìí táwọn èèyàn ti rò báwọn ń pò láyé ó ní tó ṣẹlẹ̀ sí pé bá màtáàná àùdà òun fún àwọn èèyàn láǹfààní láti gbádùn ayé màtáàná ìyẹn ni pé ó fún wọn ládùn kan bá wọ́n bá gbádùn yẹn àwọn èèyàn wà ní gbádùn ayé àtàgbádùn yẹn ìgbádùn yẹn bá wọn débi pé tọ́ọ̀là àlẹ́ ìhùn lọ́wọ́ ẹ̀mí wọ́n tún wá gùn pẹ̀lú rẹ̀ ṣàkébé sí mọ́ kẹ́yìn gbádùn ayé kẹ́yìn tó ìlú máa mú lọ́dọ̀ bàbá àforíjì wọn ọlọ́mọ sábà yá sí wọn ọlọ́mọ sábà gbà wọn lábọ̀ abẹ́ abásùnmọ́ hánú wa tààlà káwọn bẹ̀rẹ̀ bàbá nínú kẹ wọn gbogbo táwọn olè ṣe tó wọlé tùdẹ́ ká sàmójúkò fún ọlọ́run ọlọ́run máa pa ọkọ̀ pẹ̀lú ọ̀run mùsùlùmí tó ń jọ̀bọ̀ tí èèyàn bá wọ́n tẹ̀lé ayé bàbá yẹn èèyàn wà kọ́lọ̀ máa kẹ́yìn fọ̀mà díẹ̀ tó ní kan ní nǹkan àwa la ìfẹ́ kó kí ni jẹ ìmọ̀ọ́mù ní thirty thirty kíláàsì thirty three wọ́n wá lo forty three thirty two wọ́n wá lo forty three sọ̀rọ̀ wá a ẹ̀rí pé ogójì kíláàsì ogójì ọdún gbáko lóòótọ́ lọ́dọ̀ àwọn ká lè rúpó kéré àmọ́ máa lálẹ́kà ọlọ́run sáànù wọn pọ̀. wọ́n bá mo lè sọ ẹni bá lè ṣe comparison tó bá lè ṣe findings a rí pé tó bá jẹ́ tọ́ba ka Ìlọrin sílẹ̀ yóò bá fún ìfẹ́ lọ sí púpọ̀ tọ́ba ka Ìlọrin sílẹ̀ yóò bá ó kéré nínú ìmáàmù ilẹ̀ Yorùbá tí bàbá rẹ̀ tí ò ti jẹ́ bí méjì mẹ́ta lẹ́yìn lójú rẹ̀ ẹ lọ bàbá wa mẹ́rin torí pé àti ọjà ìmọ̀mú bàbá lọ́dọ̀ wa wọ́n lè kí ni àgbo ti dé àbọ̀bà àti ẹ̀rẹ́ mẹ́ta ni àgbọ̀n ti dé tòkè wa jẹ́ wọ́n fi ọ̀dọ́ wọ́n fi jẹ́ wọ́n wá lò bẹ́ẹ̀ ọlọ́wọ́ adékè ní kó wá jẹ́ ogun ó máa ń bẹ́ẹ̀ fún náà gbà mí rí ara gba ìgbádùn ní náà níbẹ̀ ní ni tó bá jẹ́ pé ṣe ò bá dá àwọn òṣìṣẹ́ gbádùn báyìí ẹ̀mí àwọn tó wá ẹ̀mí wọ́n tún wá gùn lórí pé ẹ̀mí yẹn gùn أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها الله سبحانه وتعالى wọ́n sọ bá àná pé àwọn tí wọ́n rò pé ọlọ́run fẹ́ àwọn díẹ̀ díẹ̀ ló ń gbalẹ̀ lọ́wọ́ wọn bá a lè tún ní ẹ̀ ọlọ́run tó kí ni mò ń kálẹ̀ mò ń kálẹ̀ mọ́ wọn lá bàbá ni wọ́n ń kálẹ̀ mọ́ èèyàn lára ọ̀dọ̀ àpọ̀tẹ̀lẹ́ mọ́ mi lá ẹni wo lè ní mọ́kà tá a ti palẹ̀ mọ́ gbogbo ẹni tán bọ́ọ̀lù yẹn ti palẹ̀ mọ́ gbogbo túmọ̀ ẹni pé ibi tẹ́yẹ̀ ní kápá táwọn ọ̀tá èèyàn ti wá gbalẹ̀ mọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lábẹ́ kí ló kù ìyẹn ti gbogbo bí tí wọn ò pé ìsìláàmù lè gbé lọ́dọ̀ kí ni èdè ìgbésẹ̀. mẹ́tùsù wa ní àtọ́rọ̀ sí i. oyè wa àìsí òní bá sọ̀rọ̀ amẹ́ríkà ń tí Trump tí ó rò pé kò ní ṣẹlẹ̀ lamẹ́ríkà tí wàá tẹ̀lé ẹ̀kọ́ àwọn báwọn gbọ́. èyẹ ni pé wọn ò rò pẹ̀lú protest yẹn lè wáyé. àwọn èèyàn mọ̀ pé ìsìláàmù lè wọ Europe lọ́nà tó gbà wọ Europe yẹn. wọ́n bá ní ìgbà wọlé I can remember vividly around two thousand and fifteen sixteen wọ́n ti láì sacrifice láti wọ London wọ́n bá rẹ̀ láti wọ́ láti wọ London wọ́n bá sacrifice láti wọ London so kí lè rò pé ó jẹ́ kí wọ́n bá sacrifice láti wọ London kì í ṣe pé kankan wọ́n bẹ̀rù pé tó bá wọ London yóò expose àwọn kan yóò tẹ̀ láìbírẹ̀tì àwọn kan kú òun bọ́ndé tí wọ́n wà wọ́n ní rárá àwọn òṣèlú mi àwọn ògbà kó wọlé wọ́n ní mo sọ̀rọ̀ fún visa ní o wọ́n sì fún mi fún láti wọ Canada àbí láti wọ England ní ẹbẹ ẹ lọ wo gba wo ni wọ́n tó pa ní ti amẹ́jídà láti wọ Europe padà in late hour rẹ̀ wọ́n ò pé kó má dégé mi kó má wọlé. Allah subhanahu wa ta'ala ó ní àpàlà yàrá o táwọn èèyàn máa wòye ní. àná àti àwùjọ àwọn. Gbogbo àwọn sáláwò fẹ́ gba ìsìláàmù lójú ayé ànábì gan, na ń kú sọ ámìn àtàrà ọ̀fìá, gbogbo àwọn alágbára wọn lẹ́bí mú mọ́lẹ̀ lédè sí. Wọ́n mú wọn mọ́lẹ̀. Kí wá ló kù? Ní dọ́kà lẹ́bí owó ọmọkà. Ìjẹ́ àtọ́kọ̀ ọlọ́kùnrin wọn la, tí wọ́n wọ́n ti owó ọmọkà. Àwọn kò fáwọn kò lè ẹ̀, wọ́n rò fáwọn ó pa. Wọ́n ti rò pé à, òyìnbó wọ́ so torí pé agreement of allegiance tí wọ́n sign ní ọdún keje wípé wọ́n wọlé lọ́dún yìí ẹ̀mí wọn ni pé àwọn òṣèlú yóò wọlé so ànábì bẹ́ẹ̀ gbà tó padà lọ́dún keje ìgbà tí ó rí di ọdún kẹsàn-án tí ó wọlé wọn ò rí tí wọ́n lè fi stop rẹ̀ torí pé omi ti tẹ̀yìn wọ̀gbìn wọn lẹ́nu ó wá di wípé nọ́mbà tó fẹ́ wọlé ní ọdún keje yẹn nọ́mbà tó kéré ni bóyá díẹ̀ lọ́sí ní three thousand plus nígbà tí wàá di ilé ọdún kẹrù ọdún kẹsàn-án owó lọ bí ten thousand soldiers. ọwọ́ bọ́ọ̀lù ibi ọwọ́ bọ́ọ̀lù kùsù hàmínú àtọ̀rọ̀ fi hà tọ́lọ́ ń ti ká ilẹ̀ ó gba agbára lọ́wọ́ wọn níbi tí wọ́n rò nígbà táwọn ẹgbẹ́ wọn mọ́ka àtẹ́ni lè jà àtẹ́ni tí ò lè jà kálukú sì dìbọn lé mi wọ́n wá ń pa kíjokíjo gbogbo àwọn alágbára tá a rò pé wọ́n fẹ́ ìdílé lọ́dún kejì lọ́dún kejì lọ́dún kejì ó wá di pé fún ara wọn ní wọ́n gbà pé òun àfẹ́ gbà. tẹ́tìrì ìyẹn túmọ̀ sí pé kò sásìkò kan tọ́ba abẹ́ta bá ti ń pàṣẹ pé òun ó gba orí ilẹ̀ kan fáwọn ẹ̀dọ́ òun àwọn olùkọ́ náà lọ́kàn tuntun yóò gbà ní. tó sábà ní ọmọ ogun kan tí lárúbáwá àbí ìsìlámù ó bá bá àwọn kan jà ní Europe yóò wá kọ́ ọmọ ogun láti ilẹ̀ lárúbáwá ìyẹn òsì kíláàrí láti ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ nígbì ló ti dìde because the fastest growing religion in the world today is Islam so wọ́n ṣe gbogbo ọ̀nà àwọn olùgbọ́n ní ìtumọ̀ tọ́lọ̀ ọba aláwùsọ fún wọn níbẹ̀. àpàlà yàrá òun náà ní àwòrán àárín àtọ̀rọ̀ àmì ṣé wọ́n rí pé a ti ń bí ilẹ̀ kù a ti gba ilẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n ti wò dẹ̀rọ́gbọ́n láti. àwọn tí wọ́n fi tí ni wọ́n borí ní àbí Islam kan nínú South West lọ́dọ̀ wa Nàìjíríà ọmọ kan wọ́n di kiri Ẹ nọ́mbà yẹn ẹ fi nọ́mbà ti wọlé. Máa bá wọn. apá kan náà àwọn afọ àwọn afọ òṣèlú dúró déédéé lọ táwọn pé Islam ò spread ó spread kọjá táwọn èèyàn rò kò sígbà sí world cup tí wọ́n gbá ní kọ́tọ̀ last time tẹ́mọ̀yọ́ wọn west gba Islam bákan wá wo, ìran wọ́n kàn wá ìran máa wá wò ìran wọ́n kàn wá wò ìran bọ́ọ̀lù àwọn ẹgbẹ́ Islam lọ ní pẹ̀rẹ̀pẹ̀ torí pé wọn ò jẹ́ kí wọ́n expose Islam wọ́n wá wo culture wọ́n wá wo àwọn àmì kẹ̀hà sí ìsìlámù tí wọ́n ń sọ tí wọ́n bẹ̀rù ọ̀tọ̀ ní àkọ́bọ̀ ní tó ń sọ márùn báwo ni ti gba ìsìlámù ni látòrí fídì wọ́n lọ bá bọ́ọ̀lù òde èèyàn bá torí bọ́ọ̀lù ó ti kí ni ó ti kí ni. Kóso àmì náà sọ̀rọ̀ sí i. Àbá òun ló sọ bá a ti sọ yìí náà táà rò pé wọ́n fi ti máìsì ọmọ pọlọtì gẹ́gẹ́ ní kúṣù á ní àtọ̀rọ̀ ìhà mẹ́tẹ̀ tí Ísírẹ́lì náà fún rẹ̀ ọmọ ọpọlọ tí èsì kálẹ̀ mọ́ wọn lára ó ti ń gbalẹ̀ torí pé wọn ò mọ kí ló lè ṣẹlẹ̀ anytime torí wọn ò mọ pé ó lè yára ó lè dẹni tí ó lókun dẹni tó lókun yẹn dé torí ń tó ṣe yẹn ń tó lé èdè tó nípa tó lè kánná tí gbogbo ẹ̀ pé fún ló yẹ kó ṣe mọ́ mi sí ní ọ̀túnbà tó yẹn ń tó lé tó ti wà sọ́lì tó jòkó because ẹ̀rù gba àfẹ́ṣe bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ wà rò pé within three hours wọ́n fẹ́ àtìbù tó léde lámọ́rá àtìbù ní nǹkan bí kíni ní nǹkan bí ọgbọ̀n ọdún àbúgbọ̀ ọdún sẹ́yìn ìyẹn túmọ̀ sí lọ́ba láàfin ní afa ọmọ báyìí ní àwọn àsìkò kan bẹ borí iná ṣùgbọ́n mo ti rárá wà láti ní àmàlùmí àyà ìtúnyà. ويوم يقوم الأشهاد الله سبحانه وتعالى ó ní dájúdájú òun ló oòrùn ẹ̀sìn òun àtàwọn tó ń rántí wa olùwọ́n máa wọ́n ṣe bàbá wo nàìjíríà náà ló ń ta àwọn ẹ̀kú sẹ́ni tí ń ràn wá sí ọlọ́run ni o ẹnu wọn bá tà ń rí nígbà tó gbogbo Trump ti wọ orílẹ̀-èdè ibi tó bá wa dé àánú la rí gbà o tó bá jẹ́ pé wọ́n fẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n máa àpíríkì wa láì ní. bẹ́ẹ̀ ìlú yìí ó máa ń yà mí lẹ́nu púpọ̀ orílẹ̀-èdè yìí yàtọ̀ wọn mọ́ ẹ̀ máa fi báyìí ní ìṣẹ̀lẹ̀ mọ́kà táyì ìṣẹ̀lẹ̀ mẹ̀dínà wọ́n máa ń wọ́n yàtọ̀ torí pé tí wọ́n máa ń tàwọn fáànù absorption tí wọ́n nípa orílẹ̀-èdè ó máa ń yàtọ̀ sí sábàbá ó máa ń yàtọ̀ gidigidi nígbà tí tábà ti dán ẹ̀wọ̀n twenty twenty nígbà tí coronavirus wọ́n ti wò pé pìdíkìdé nígbà tí ó bá yẹ di báyìí òkú ó kó wọn dẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ wá wo tó lù wọ́n ní tree tí n tó lù wọ́n lọ́dọ̀ wa ẹ wo tó lù wọ́n ní road tí n tó lù wọ́n lọ́dọ̀ wa wọ́n rò pé Áfíríkà ẹ̀yìn bẹ́ẹ̀ ní dẹ́jẹ́ ẹ̀yìn tó dẹ́gbẹ́ ẹ̀yìn lẹ́fẹ́ ìdìbò àwa lọ́mọ́ wa ní rárá òkú wa pírísáàbù wa fún rárá rẹ̀ ọmọ ogun Amẹ́ríkà wọ́n tẹ̀sẹ̀ kúrò ní Ìrákì níbẹ̀ báyìí.

wọ́n wá ráyè ìgbẹ̀tọ̀ bá abẹ́dà ní wa mẹ́kẹ̀rù wọ́n lọ́wọ́ àmì ìjọba ló ti wà láyà àmúdaríbà bẹ́ẹ̀ bá sọ di politics world politics kì í sábà rí rẹ̀ kì í sábà rí rẹ̀ bẹ́ẹ̀ àánú làákàtúntì kí ni làákàtúntà. Àbá ọmọ olùkọ́ àríwú. Àbá ọmọ olùkọ́ àríwú. Torí pé àṣeyọrí tí ò bá ti bá wọn lánàá kò lè bá wọn lónìí. ولا يسمع الشم الدعاء إذا ما ينبغي Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa eré àmẹ́wà Muhammad ó wá ti kankan láàrin wọn ìyẹn ni pé ànábì ò ní kankan tó wá ṣe láàrin wa láàrin ọ̀tún sáájú àwọn àtàwà lẹ́yìn kọjá pé òun bírùn fún bèlè wáyé òun wá kì wá lọ pẹ̀lú àtẹ àtẹ̀gbàwá lápọ̀dọ̀ ọlọ́run òun bírùn fún ó kàn kì wá lọ ní pé ẹ sọ́ra o kò sí tọ́lọ́run lè ṣe o kò sí sípa rẹ̀ ò ní ká o kò dẹ̀ sẹ́ni tí ò lè mú òun bírùn fún bèlè wáyé ọba aláàmọ ń kìlọ̀ kánábì wá kìlọ̀ gbogbo yẹn lórí ilẹ̀ pé tó bá fẹ́ gbalẹ̀ ẹni tó lè dá òun dúró sí o òun bínú kún bínú wa ànábì jẹ́ nàìjíríà wọ́n bẹ̀ ṣì yọ ẹni tó wá kìlọ̀ lérí ìyá ọlọ́run àti tó wá fún àwọn olùgbàgbọ́ òdodo níro ìdùnnú. ìlà àgbà náà yàtọ̀ àyíká mi. ومبشرا ونذيرا الله سبحانه وتعالى ní òwúrọ̀ àmẹ́gbà Muhammad ṣáàkìdá ẹni tí ó wà jẹ́rìí lórí àlùmọ̀ ìpé àwọn àlùmọ̀ tàbí wà mubashira bóun ni wà fún wa ní ròdò pẹ́ ní tẹ̀lé tó fi wà lìjẹ́ náà wà nadhira bóun ni wà fi àwọn ọmọ ènìyàn nírò nílọ̀ ìpè bẹ́ẹ̀ bá yà kó atọ́ lọ́wọ́ ìjọ jẹjẹrẹ òǹdírùkú bèrè wà wà yìí sánà ìyẹn ni revelation from Allah subhanahu wa ta'ala pọ́pọ̀ sọ́lọ́ torí ẹ̀sọ̀ kalẹ̀ òun láti wá pè wá kúrò níbi tó lè kó wà lára wa pé eléyìí tẹ́ ń ṣe wàhálà ní ọba yẹn o tẹ́ máa ń ṣe eléyìí ìrora ọlọ́run ó wá kì wá nílọ̀ níbo láti ní rí ọlọ́run ó wá pè wá níbo láti rí ọlọ́run يعلمون ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين الله سبحانه وتعالى ó ní pẹ̀lú bí kìlọ̀ yẹn ṣe dé tí gbọ̀ gbogbo èèyàn tó wàlà àyẹ̀sìmá òṣùṣùmù

báyìí ò lọ ẹ má ṣe àbúkèsè rí lọ́rẹ̀ẹ́ olúwọ̀dé lọ́rẹ̀ẹ́ ààyò àwọn yóò gbà torí pé gbogbo báwọn olùmọ̀lé sọ fún wọn tó náà kò tí wọn gbà torí pé láyé náà ò súnmọ́ dùn á ẹni tó di sí wàhálà ni ó fi ọ̀rọ̀ kèdè ìwé àdídí ẹni tọ́lọ̀ tí ò kádàrá ìmọ̀nàmá ó wá ti wí ọ̀rọ̀ ẹni tẹ́tì rẹ̀ bí ẹ dákòtà lẹni tí ó di àdídí tó dákú. إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مؤمنين ó ní ìrẹ́ ànábì láti ní òyìnbọ́ta ẹni tó kú òde kò tó bọ́. Ìjálá mi, ìyẹn túmọ̀ pé ẹ̀yà máa jalè kan náà, torí alátara ìjalè kan náà yóò lè gbọ́. Bẹ́ẹ̀ ẹni tí kò gbọ́ ẹni tó wá lọ tó ti yẹ́yẹ padà àdìsí tó lọ sí yẹ́yẹ padà ẹ bá pé ẹ bá pé kọ́ ẹ lè mú ni ẹ wà gbàgbọ́ ẹ wà yí ojú rẹ̀ pé òwò wọn pè ọ́ bọ́ọ̀lù kejì ṣe lómìnà ọlọ́mọ tí wá bẹ̀ abẹ mọ́tò wá ní adọ́hùn mú tọ́ àwọn èèyàn yọ ọ̀pọ̀lọpọ̀ òdodo bẹ̀ tí wọ́n àtòrí ẹ̀ فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. Àyà tí a fọ́n kà ẹni wípé àwọn èèyàn kìí ṣe pé wọn ò ródòdó wọ́n rí. Ojú wọn ò sì fọ́, ojú mọ́kànlù gàngan yẹn ò fọ́, àmọ́jú wo ló fọ́? Ojú tó wà nínú ọkàn wọn. Ṣé ìyàwó àbí rí na ojú ẹ̀ ti fọ́? Náà. ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا ليقولن يا ويلنا إنا كنا ظالمين الله سبحانه وتعالى pẹ̀lú kìlọ̀ tó máa ń kí ó ní wọ́n là ń màtá tí wọ́n náfàá tó nínú ààrẹ rẹ̀ rọ́bì tí wọ́n bá rọra rí náfàá ìyẹn ni pé díẹ̀ kékeré báyìí nínú ìgbàmú atẹ́gùn ìgbàmú ìyà ọlọ́run wákàtí sírí báyìí tó bá yí kọjá báyìí. Ó ti ń táwọn èèyàn máa sọ pé yáwọ̀ ìlànà ẹgbàá wa ó ìyẹn túmọ̀ ní pé tọ́ba dẹ́gbà bá fẹ́ pe àwọn èèyàn báyìí tó bá mú àdáwò kan wá ìwà yóò àwọn ẹ̀dá mú. àwọn apariwo bẹ́ẹ̀ n tó sì fi àwọn èèyàn yẹn n tó kéré mú tó fẹ́ fi ṣe báwọn èèyàn ni. mẹ́fà àtò àtẹ́gùn níbi kí ni o. ní apá kan nínú ìyàtọ̀ lọ́mọ fi jẹ́ yẹn. Sọ̀rọ̀ kúrú ń náyà wà ìlànà. Ẹ bá wà sí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ aláṣẹ́jú rẹ̀ dákun kó dákun kó jọ torí pé ó ní àwọn kankan bẹ́ẹ̀ lọ rí pé ajúwe atẹ́gùn kan fún ajó mi bóòlù ti pàtẹ́gùn yẹn rí àlàhàkì atẹ́gùn àgàn atẹ́gùn àgàn tí ò lójú àánú atẹ́gùn ìtọ́lá wa fẹ́ lọ tó yẹ gbogbo tí máa ń sẹ̀ ní yóò mọ̀ dàgẹ́ ni. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mi. شيء عتت عليه إلا جعلته كالرميم onígbà ẹgbẹ́ nǹkan kọjá àyàbí kó sọ nǹkan ìyẹn bí bí iná àbí kó sọ bí bí eérú kí ó jẹ́ nǹkan kù lọ. ó mà pé a bí Allah إنا كنا ظالمين ìgbàmú ọlọ́run bá dé ìgbà ẹ̀ làwọn èèyàn tó máa gbà ìpa alábòsí làwọn àyọ̀dá ọlọ́run ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o bẹ́ẹ̀ bá wà nínú wàhálà kan tó bá lágbára àbí bẹ́ẹ̀ bá wà ní tẹ́ bá lọ bẹ àwọn èèyàn wò lọ sí jù ibẹ̀ lẹ́bàá báwọn èèyàn máa bẹ ọlọ́run ẹni tí ò bẹ ọlọ́run rí ẹwà máa rí ọmọ táwọn ọmọ ìgbẹ́ ọmọ kí ni ìgbẹ́ ti gan pàtàkì jùlọ àgbẹ̀lúgbọ́ tí ò lálàáfíà wa rántí àlàáfíà wa àwọn àtàkùn tí wọ́n kà sí ìpàdé fún àlàáfíà wa ọ̀la ìdí méjì rẹ ọlọ́ bẹ́ẹ̀ bá pàdé àwọn èèyàn lẹ́nu ọ̀nà tíátà níbi tí wọ́n ti ń ti abẹ lọ́wọ́ ẹ̀fẹ́ lè ti fi lọ sí tù ẹ má báwọn ẹni ti àdúrà jẹ́ẹ̀mọ̀ kálukú tó jẹ́ ara báyìí ẹ̀ ní bára yín sọ̀rọ̀ kálukú wà bíbí wọ́n wà bíbí pẹ̀lú ọlọ́ọ̀

iye lẹ́lẹ́ yìí o lè kẹ́kẹ́ ó yí ni o ọ̀nà dàpọ̀ bó túbà ọ̀nà dàpọ̀ bó túbà ọ̀nà dàpọ̀ bó túbà kò sí tí ó àgbàdọ̀dọ̀ àgbàdì àgbàdọ̀dọ̀ àgbàdìpọ̀ àgbàdọ̀dọ̀ àgbàdì ṣé máa pè tẹ́lẹ̀ àmọ́ gbà sí abárasẹ́gùn ìgbàmú kékeré ìgbà ìláwà rẹ̀ nínú kókàtẹ́ jíyàn lè kánná أو كنا الإنسان تعالى àwọn àmì iná kò ná wọ́n كشفنا عنه ضره مر وكأن لم يدعنا إلى أمر مسا àdáwò bá kan ọmọ ènìyàn yóò máa gbogbo sẹ́ńtì náà máa fi bẹ ọlọ́run kí ìnira bá wá dé tí wọ́n ní ká máa yí lẹ̀lẹ̀ kí wọ́n bá kú wa nìyẹn wọ́n ní ká yí lẹ̀lẹ̀ kí lọ́kọ́ ṣe ń tó tóbi jù ní pé bí ọ̀pá náà ti láàyè wà lọ pàdé ọlọ́run rẹ̀ nítorí kalẹ̀ akérò àbùmáyẹ̀ fún ilẹ̀ àdùnnú rọ́bì yìí wọ́n wọ̀ sáré àsìkò tá a lè súnmọ́ bá dẹ́ta wa jù tá a bá fẹ́ bẹ̀ tá a bá fẹ́ sunkún sí ẹja forí kalẹ̀ kábẹ́kiri ká fi orí wa yìí ká fi kalẹ̀ káwọn sunkún sí èyàn ní pé yóò tí ìlú kì á fáyìn dá pàrọ̀ títà pàrọ̀ wáyìlà rọ̀ tó forí kalẹ̀ ìyẹn túmọ̀ sí pé àbáwà ní forí kalẹ̀ kò sẹ́ni tó ní gbogbo yìí lẹ̀lẹ̀ borí rẹ̀ kalẹ̀ tó o bá lè ní ìdápá kó o ṣàlùwàlá kó o gbọ́ bànáfìlà alákàbẹ́bí tó o bá rọ́ mi ṣàlùwàlá ti báyà náà kó o lè yá ẹ̀ wá gbọ́ bànáfìlà alákàbẹ́bí ni wà máa bẹ̀ ẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn oníṣẹ́ ẹ torí pé kò mọ́ wa lára. Ìyàwó ọlọ́run abẹ́ gbogbo tọ́tọ́ lọ́wọ́ bá ní yóò bá yá lórí ilẹ̀ ayé tí ó kó gbogbo ara yé fún tọ́ àmọ́ lásìkò wa tàbí lásìkò wa àmọ́ àmọ́ kó fà mẹ́ba wa lò. tó ṣe ń sọ yẹn kò sí ẹ̀dá tí ò ní gbà wípé alábòsí lọ́pọ̀lọpọ̀ wa tòtò bá ti sọ kò sí pé wọ́n lọ́dọ̀ sọ fún ẹ̀fẹ́ túbá kálukú ní القسط يوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حافظين الله سبحانه وتعالى ní ọmọ ènìyàn tí ń gbé lára rẹ̀ lálábòsí ẹ̀rọ gbọ́mọ ènìyàn agbẹ́gàmá ọmọ ní adékèmí agbọ́n gan àmọ́ ó pa agbọ́n ju ọba tó dá ọgbọ́n ti wà láàmì bí bàbá agbọ́n ju ọba tó dékèmí tó dá ọgbọ́n ilé pẹ́ tó bá wà tó dá ọgbọ́n gan tá a rò pa agbọ́n òun ló dá ọgbọ́n sínú ọgbọ́n wa ẹ wọ́n mọ̀ nìyẹn nígbà tí wàhálà bá dé yóò àmà fi gbogbo kabila náà nínú sáfì nígbà tẹ̀ tẹ́lẹ̀ tó ti tẹ̀ ọlọ́ba bá dà àtọ́ wa ló fi ń sáàbù jù fún wọn ni olùkọ́ bá ti dúró àlèkè àmà wà náà bá wà. ìrẹ́kọ́ ló pè é níjọ́ yẹn ọlọ́run ní màá gbé òṣùwọ̀n déédéé kalẹ̀ tó ojú ẹ dé kì í ṣe máwùn lè pè é lálábòsí tó bá jẹ́ alábòsí wàá mọ̀ tó bá jẹ́ alábòsí wàá mọ̀ nábà nàwárí nàlàkẹ́sọ̀ òṣùwọ̀n dọ́gbadọ́gba ọlọ́run ní màá gbé kalẹ̀ nínú déédéé tọ́ba adẹ́dàá olóòjọ́ àlùkìyàmọ̀ ìyẹn ni wípé kì í ṣe pé yóò ní rúbáì rúbáì ó yá kí ló ṣe ẹ wá wéètì rẹ ẹ kó lórí ẹ. tòpọ́ bá jẹ́ pé kálukú náà ni ó dàdó ara ẹ̀ pé yá fojú ẹ̀ rí ẹ̀yin náà ní sábò sáǹtì lónìí níbi ọjà wa àìsọ mẹ́ṣọ́mẹ́ǹtì ni àti scale bó tẹ̀lé pé scale náà wọ́n dọ́gbọ́n sí o àmọ́ máa jẹ́ kí ìgbọ́n hàn mo fẹ́ wa two kilo ẹran two kilo ní. tó ti yé o ti gbélé tó bá jẹ́ ẹran eégún ní ìwọ́n náà máa pé eégún ló ti kí ni. wọ́n tẹ̀ sí ṣe lọ́tọ̀ọ̀tọ̀ mo fẹ́ ra kílò rẹ̀ sí mo fẹ́ ra kílò ẹ̀wà gbogbo ẹ̀rẹ́sẹ̀ bá dé àwọn náà ti pé sẹ́fẹ́ sílẹ̀ torí pé sọ́wọ́kẹ́tì ni èsì nájà àbọ̀mọ náà ni wọ́n ti wọ́n kalẹ̀ one kg two kg wàá dẹ̀ gbé ìkàlẹ̀ wàá dẹ̀ máa lọ ó rà wẹ̀ náà mọ́ àbáríkà ìsátúnlé pé jù lọ àmọ́ àwa ti rí sí pé wọn ò ní sábìsì fún wa mẹ́ ọba aláwa tí wọ́n ṣe ní ẹ̀ tó bá dàbí kí á mọ̀ ọ lọ kó sun wọn bébè lọ́wọ́

ṣẹ́yà aláàbòbèláàbò náà sún ṣẹ́yà Allah subhanahu wa ta'ala ní mi ò ní sáàbò sí fẹ́mi kan bó ṣe wọlé mọ́ tẹ̀lé bá ẹ̀mí kan bó ṣe wọlé mọ́ ó má rí ara pé ah, ẹ̀ wá wo gbogbo báyìí ti lábáwá rárá o ẹ̀ àbí torí pé funfun ni wá rárá àbí torí pé dúdú ni wá rárá tún náà sùn ṣẹ́yà bí nǹkan yẹn ṣe kéré tó bó ṣe pọ̀ tó kò sí pé nǹkan yẹn ṣe kéré tó tọ́lọ̀ ọ̀la ọ̀lọ́ ní wọn ó wá ní kí ni. wà á ní kẹ́rẹ́ ní ọ̀rọ̀ ẹgbẹ́ mi nínú ọ̀rùn Kọ́lá tí nǹkan yẹn bá kóró kóró káúdẹ̀lì nígbà ní kóró jéró tàbí tó bá kéré jù bẹ́ẹ̀ lọ. Láyé lónìí kọ́lá dára bá a lọ fẹ́ tèmi zárà àná àtọ́n nǹkan tó tí ò lè débi tí ò fẹ́ ìwé nínú tó lọ́tọ̀ máa ń lọ wò bẹ́ẹ̀ ó ní ìrẹ́ ọmọ mi. ìyá àwọn ẹyẹ ìrìnà ìtàkùn táwọn ní sọ́ọ̀lá abẹ́mi ní ọ̀rùnlẹ́ni àtẹ pàtàkì ní ìfọ́kọ́lá. ó ní tó bá jẹ́ pé ẹ̀wọ̀n ní tó bá tù àbíyá bá kọ ní tó bá tù lùkman ó ní tó bá jẹ́ pé tó bá kọ̀ ọmọ akárúdà yẹn ó wá lọ wà nínú àpáta sàkárà kóró kan ní ìwọ ló ó yẹ ká tètè o rẹ̀ fún ẹ ó wá lọ bọ́ sínú àpáta. àwọn ìsàmà wà. àbó pa nínú sábà. àwọn ìlàrú. àbí ń bẹ nínú rẹ̀. yá ibi àwọ̀. ọlọ́run ọlọ́run ni ní fòó. ìyá ti ìyá. ìyá ẹ̀rọ wa níjọ́ tó lọ Saudi Arabia. ó mú ìyàtà lómi wá bọ́tù mú ẹlọ́mú wa ẹni tí ó bẹ̀rẹ̀ ìyá àti ìdí àwòrán ọlọ́run ẹlọ́mú wa. Bàdá tún lọ́wọ́ ọrụ ṣe ìhà. Mo kọ́kọ́ gbá ọ̀yà tó dúró Ọlọ́run ní sàkóso fún wa bọ́tù bí wá sí wọlé kéré ma. Ó tóbi ní ó wá kéré ní bá bẹ́ẹ̀ fojú kékeré wò téèyàn fẹsẹ̀ gbà báyìí ẹ wo kéèyàn orí kò lójú ọ̀nà ó wá fẹsẹ̀ gbá ìgò yẹn kó lójú ọ̀nà ẹ̀rọ káàró ga ìgò yìí ó kàn tẹ̀lé fún àbútáyà mọ́tò sẹ́ni bá tó fẹsẹ̀ sún yẹn kàtọ́ bí na àṣìbí Allah subhanahu wa ta'ala ni ó tó fún mi tó ń tètè rò lórí gbogbo fẹ́ tètè rò ẹ̀ náà kò kékeré ẹ jẹ́ fún wa náà àdéhùn fi lè kó lẹ̀ àkọ́jọ́ Al-Bukhari wà Muslim fi sọ ìkàyè sí mà àti Muslim

mo fún wọn níyà mo jẹ wọn níyà mo fún wọn gbogbo kan èmi náà ti fún wọn irú bẹ́sẹ̀ òní èmi náà ti ta padà fún wọn mo jẹ wọn níyà rẹpẹtẹ eré ànábì dákun sẹ́ǹtì mo ṣe anábù mi o anábì tẹ̀ mi o èmi náà lè kí ni èmi náà sì jẹ wọn níyà tó bàbá ìrù mi ni wọ́n ṣe tó bá dàbí kí á mú ọ lọ́hùn kí ni tó jẹ́ wípé tọrọ pé yóò jẹ́ ìdájọ́ láàrin ní àti ẹ̀ ẹwo ẹwo sọ̀hábà ẹwo tó wá bí ànábì o ẹwo àtẹ́rú ni o hmm. ànábì ni tó bá jẹ́ wípé lúlù tó lù wọ́n yẹn kò tó ohun tí wọ́n ṣe àbí lúlù yẹn yàtọ̀ tí wọ́n ṣe ju lúlù yẹn lọ kò tí wọ́n ṣe ó lè ní ó ju lúlù yẹn lọ ó ní yẹn lálákàwádà àlẹ́ yìí ọlọ́run ọ̀pọ̀ ọ̀gá òfin àwọn ọmọ bá tẹ̀ lọ àmọ́ tó bá jẹ́ pé lúlù tó lù wọ́n yẹn ó ju ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ ó ní wọ́n gbẹ̀san lára rẹ̀ arákùnrin wọ́n lè ní mú gbẹ̀san lára mi ẹjá wọ àdéhùn yẹn wò ó ní tí wọ́n bá gbẹ̀san lára mi ẹrú mi ogún mi ó pàṣẹ mo wá lókè ni mo wá nà ó ní fàjá àlàrọ́ọ̀dì lórí yàgò kì í lárákùnrin yẹn bá ti kí ni ní bá ń sunkún bẹ́ẹ̀ ni ẹ̀bẹ́ yìí Rasulullah wáyé àti ó bá ń pariwo pé ọlọ́run bá fáwọn Rasulullah máa là wù kí ló ń ṣe mẹ́. ṣé ohun tí mo wá sọ fún yẹn tí kò gbọ́ yé mi làyé kìlà kọ́lọ̀ wá ìgbàlá ṣé ò ka áyà yìí ni wà nádà ò bá wá sí ìnàlẹ̀ kí sọ̀lẹ̀ yẹ̀ wò fàlà tó lọ́dà. àlàdùn wa fún bọ́mbà tó kù kàfẹ́ ẹ̀gbọ́n sálákùnrin yẹn sọ ni fàkọ́ọ̀là rọ́jùlù oríyá rọ́ṣùlọ́wà èrè oṣù ọlọ́run má àdìlù ṣe á ó ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi ò rí kankan tó lóore tí mo lè ṣe pẹ̀lú àwọn tó kó tọ́lọ̀ kó tì mí kọjá pé kéde àti wọ́n pé àná nítorí dé bọ́ọ̀nù kéde àti wọ́n lè kí ni kà pé yà tó bá yẹ ká mo pé tí ó da yá mi àbí ìdàgbò èmi òṣèré lúkà eré ànábì kiri pé wọ́n kàn pé yàrá sán o mò ń fi ẹ jẹ́ èyí ẹ̀wọ̀n gbọ́dọ̀ mò ń fi eré ànábì sọ̀rọ̀ wá mò ń bẹ́ kiri mò ń fi ẹ tẹ̀lé yìí lórí wọn iná àhàrà rẹ̀ mo ti tú wọn lẹ̀ lónìí kọ́mọ tẹ́ kí ni kọ́mọ kò sí ẹ bá mi o mo bẹ́ẹ̀ wí ó tún ti kí ni gbọ́dọ̀ wàhálà fún mi. ewu ni sẹ́ni tí ó tẹ̀ wá ká gbálẹ̀ ẹni tí ò létí tí ó tẹ̀ wá. kéèyàn ó rojọ́ ẹ̀ dáadáa tá a bá rojọ́ bẹ́rìbẹ́rì sábà dá ní ìfún wa ká má gbàgbé ọba tí ó létí tí ó tún dá ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ mú bẹ́rì ìrìnàjò àbáàlú bẹ́rì làwọn ẹ̀mí. ó ká mọ̀ wípé ọlọ́wọ́ létí ni yóò tún ẹjọ́ ẹ̀ dá tó túmọ̀ sí wípé kò sí nǹkan kan tọ́lọ́ ń lè fojú fò táàrò fún tó dáa jù kí wọ́n lè yẹ ká ṣe ká tètè tù káwọ́ àforíjì pé ọlọ́run àmì wo láti tí ò mú ojú ẹ̀ ọlọ́run láti ṣe kí ni oríjì wa aláàbùkún làná ọdún fún bàbá wa ìtàn wákà sí àfihàn sábà kàdá àbùkà pàṣẹ lànà bọ́ọ̀lù kàbí. wọ́n lè yẹ kán náà jẹ́ báwa kó màmá wọ́tàlá ìtàgé aláàbùkún àforíjì wọn ọlọ́run kàrà yá fi wọn ọlọ́run kàrà bàwọn lábọ̀ على مكتب ورحمة يا رب العالمين يا ربنا يا إله الرحمن وعلى ولا وليد ولا الذي هو